Of Sport Facilities right here in Challenge. This particular commission I'm talking about has to do with the battle of the lawyers. They believe cases are not only won in court of law, they can also be treated right there on the field of play. This is going to be a cracker as we wait to see another aspect of the lawyers. Ladies and gentlemen, from Europe, Chelsea are planning to hold contract talks with Thiago Silva over extending his stay right there at Stamford Bridge for a further year. Manchester City left back, I'm talking about Benjamin Mendy, has been charged with two further counts of rape. He will appear in court tomorrow, Wednesday. 15 minutes almost gone, like 15 seconds. In couple of seconds, Super Eagles of Nigeria will be taking on the Blue Sharks of Cape right there in Lagos, Teslim Balogo Stadium. Tomorrow, I will be here to do the review of the particular game. Ladies and gentlemen, time to leave the studio. On behalf of my studio, studio manager, engineer Femi Alabi. Until next time, enjoy the rest of your Tuesday. Stay out of trouble. My name is Bola Hong Ola Lere. Thank you so much. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ̀bẹ̀ là ń bọ́ bẹ́ẹ̀ lẹ́dùnmáre kó má ṣe dá wa dá bùkátà wa o. má fìyà jẹ mí o má fòṣì ta mí o má bá mi ṣe ìwọ̀nba rere kó tún tẹ́lẹ̀ gan dá mi lóhùn o bọ́tà máa yà mí. fìyà jẹ mí o wọ́n kò sí sábì o wọ́n bá mi ṣe wọ́n bá rere lójú tẹ́lẹ̀ lọ dá mi lọ́wọ́ ọ̀tọ̀ ọ̀rẹ́ mi. owó ló ṣe é ṣe furu jésù màrè má fowó pẹ́yìn lọ́rọ̀ mi ò mọ́ ọba. wọ́n fìyà jẹ mí o wọ́n bá kò sí sábì wọ́n bá mi ṣe wọ́n bá rere lójú tẹ́lẹ̀ lọ dá mi lọ́wọ́ ọ̀tọ̀ ọ̀rẹ́ mi. àṣírí ilé ayé mi tó ń bọ̀ yìí má ṣe jẹ́ ó tún Elédùmarè ọba rẹ̀. àyà jẹ mí o wọn kò sí ta mi wọn bá mi ṣọba rẹ ojú tẹ́lẹ̀ kan láàmì lóhùn tọ́ta máa yọ mí. kakọ́lémọ́lé kàtúnra mọ́tò gbọlọ́kù ara àṣírí Elédùmarè ọba ni. àyà jẹ mí o wọn kò sí ta mi o wọn bá mi ṣọba rẹ ojú tẹ́lẹ̀ kan ọ̀gá mi lọ́mọ títà máa yọ. èmi lẹ́nu aláyẹ̀rọ pé mo lè pàgọ́ bá ń kọ́ ní alárabàrà ọba rẹ̀. mama kò síta mi. ọba mi tí ọba mi yẹ kó sí ọba tó dá mi máa má kò tún dá mi wọn bá mi sọ bá rere kó jù tẹ̀lé kan dá mi lọ́wọ́. màmá jẹ́ ń ṣiṣẹ́ òní. ya I Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. All right, we need to slow down a bit. Wow.

ẹ kú lé. ayayaya wọn àwọn nǹkan ní lódìbà wọn wà ok. tó bá bá ẹni tí ọmọ bọ́ọ̀lù wò wo bọ́ọ̀lù ah yóò sì sú ọ. kọ́mọ̀ gbọ́ àwọn wo ni wọ́n ń gbá bọọlụ yìí nàìjíríà ti Cape Verde ni. mo ń gbọ́ ta ló wọ green ní nàìjíríà ni. kí ni kọ́lọ̀ aṣọ Cape Verde mo ní àà nígbà yìí pé ẹlẹ́sìn gọ́ọ̀mù mojú ẹ bẹ́ẹ̀ ń wò. kíá ni scores mo ní one one nígbà tí wọ́n bí mi ní mo gbọ́ ta ló ní one mo ní tàájú fọ̀gà. <laughs> ìwé ìjìnlẹ̀ lọ́kọ̀ yìí wà mí lọ ẹ̀yìn kọ́lẹ̀ lọ́kọ̀ yìí wà mí lọ èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́bọ̀ èmi ti mọ̀. ẹ má báyà àgbà wo bọ́ọ̀lù ayayayaya àfẹ́ńbá ti fẹ́ràn bọ́ọ̀lù láti ilẹ̀ lóko ìyá mi yóò wò wọ́n títí báyọ̀ ni ayé àwọn kan rèé mo ní ah, mọ̀mọ́ kí lẹ rí ah, ah, kéèyàn kan sá kiri mọ́lẹ̀ láìsí pé wọ́n gbá wọn lóòka ní ń sá kiri sá kiri sá kiri. mọ́ mi wá rí rẹ̀ fún ní àti ẹ̀gbọ́n táwọn ọmọ kéékèèké kí ni ṣe àbá àgbàlagbà yìí lọ́mọ ní àìsí <laughs> owó rẹ̀ ní í ṣe. wọ́n ní agbọ́ta ọmọ kéékèèké kí ló tún sí bàbá àgbàlagbà yìí náà tó náà káàkiri mọ́lẹ̀ tí mo ní à bàbá ìṣòwò bàbá àgbàlagbà ní í ṣe. pọ́ńtébù bò ni. ó wà ókè o. ó wà ókè gan. mo ṣá pápá go. ẹ̀bẹ̀ ẹ̀rí ni ẹ̀rí pé mo kàtíkè lẹ́nu mo make up dáàdi mi ti dé torí ẹ̀ mo ṣe make up wá túdíò lẹ́nu. ọmọ tún yí ọgbọ́n. <laughs> èésù ya àti ẹ̀gbọ́n kò ń lọ dalẹ̀ nù ń bọ́lẹ̀ yìí tún lọ ti. ọ̀gá hmm. mo lọ confuse fún ọ̀gá mi ni. ó lọ. I go ah composition. yes I go give her new composer new composer I go compose music I give her tani. ṣé mo pé nìjẹ́ ti dé. omi tí dáàdi máa gbé jáde àwọn nù. lọ comfort. ìwọ lọ ń comfort. Hmm. njẹ́ dákẹ́ comfort yìí. ah ọ̀gá. Eh, eh, àlàyé ni eh, iṣẹ́ fàdákà. àlàyé ni iṣẹ́ fàdákà. bẹ́ẹ̀ ni ìgbẹ́ kíkẹ́ ni iṣẹ́ sẹ̀yẹ́ lẹ́kọ̀ọ́. èwo sẹ̀yẹ́ ìgbẹ́ kíkẹ́ ni iṣẹ́ sẹ̀yẹ́ lẹ́kọ̀ọ́ ga. so sẹ̀yẹ́ tó lè kó lọ kéńbẹ̀ ni. òwe ah, ah, ìgbàlùmọ̀ sọ iṣẹ́ tí mo yẹ láyọ̀ ni composition. àròyé ni iṣẹ́ ìbákà. bẹ́ẹ̀ ni igbe kíké iṣẹ́ eh, ẹyẹ eh. lóko. bẹ́ẹ̀ni alaye eh, ni iṣẹ́ fàdákà. alaye kọ́ ni iṣẹ́ fàdákà. ọ̀gá má kó bá mi. fàdákà kan gbọ́ báyìí lọ́kùn padà. fàdákà ń gbọ́ kó alaye ni iṣẹ́ tiẹ̀. bẹ́ẹ̀ni alaye ni iṣẹ́ tiẹ̀ náà. sẹyẹ wa ń kọ. igbe kíké ni iṣẹ́ sẹyẹ lè kọ. èmi lọ́mọ kò fọ́ọ̀sì mọ́mọ́ kò fún ọ̀gá mi ní orin ní gbogbo ìgbà. láyìn káká bọ̀ àwọn kinní tí òun sìn tó kó tì mí ló kọ bàbá ló kọ bọ́ ló kọ ẹ̀ mọ́ wọ́n yẹn ń dá a máa kó wọn lọ ẹ̀mí àá lò ọlọ́run tó fún ẹ tó fún ẹ bí yóò fún ọ wò. ọlọ́run ṣe mọ̀ pé ọlọ́run náà ló máa ń wo mọ̀ lọ́kẹ́. ní kó tún ọ̀rọ̀ sọ ní kó tún ọ̀rọ̀ sọ o tún yí lọlẹ̀ ní ètò yí ní sẹ́ báyìí nǹkan. Ah, ah, adé nìsín àfọwọ́kan fàdákà ah, sorry. àwọn ọ̀gá lédè ní kìkì olùwàyà àwọn ah ṣé n tó fi ṣe àbá rẹ lọ́wọ́ ìdá. bùdá mú fún lókè wa. èè sọmọ gidi. èmi rédíò ní kì í. lórí wa tí wọ́n ti sẹ́ẹ̀dì kankan ẹ̀ tẹ́ ẹ̀dẹ́yìn náà tẹ́ tó lọ tún yín tẹ́ tó tún yín tẹ́ ó tẹ́ ti mọ yín láwa dà. mo rò ti change. àmọ́ ah, ti change owó àná bá di school mi. <laughs> Eh, mọ́là ọ̀gá how you dey? I dey fine oga. I miss you. Ah oga even too though I miss you I also miss you. Bẹ́ẹ̀ni ẹ sọ ohun ọ̀rọ̀ tó sọ ní ìsìn tún sọ. Kí ló ló ṣe ṣe yẹn? Láyé ká ti kò rí mm-hmm. bẹ́ẹ̀ o, he ask of you. Mm-hmm. Ó wá ní ibo ní èmi lọ, ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lọ dá ilẹ̀ nù ni. Mm. Ó ní ibo ní èmi lọ, mo ní mo lè confuse orin fún ọ̀gá mi. Jọ́sọ́kọ̀ mọ̀ pé orin tuntun ó ti ń bọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó ti rẹ̀ tí ó ti rẹ̀ tí mákẹ́tà náà ó ti lanú lẹ̀ ní ìsìn. <laughs> Ewo nínú àwọn mákẹ́tà. ah ètò máta ni mi ti mọ wọ́n ti ń jà sí i wọ́n ti bribe mi ọ̀gá wọ́n ti bribe mi ní ìsìn. wàá jẹ pẹ́. àwọn kan tó fẹ́ rí mi ó ti rí saheed ní ìsìn wọ́n ti rí wa ní ìkọ̀ka n rí ilé ẹ̀kọ́ kan. ẹ ọ ti rí wa àwọn kan ti lọ gba friends ibi sálẹ̀ tó bá lè gba wọlé. ó ti ẹ̀ yẹ ó ti ẹ̀ yẹ kí wọ́n mọ rí wọ. Hmm. so ìgbà tí mo wá ní mo lọ confess orí fún ọ̀gá mi hmm. wọ́n ní ìjọ wo ni mo máa dákẹ́ confession tí mo máa confess máa confess mo ní rárá o mo ní àlàyé ní iṣẹ́ fàdákà. Hmm ègbè kíké ni ṣẹ̀ṣẹ̀ yẹ lẹ́kọ̀ọ́. èyí ò fẹ́ nà ṣẹ̀ṣẹ̀ yẹ ọsán àbí owó yorùbá yẹ famojúrọ. ọ̀gá owó yorùbá lè mi kọ́ ọ. bọ̀dá ká má parọ́ ẹ̀kẹ́ tẹ gbé lọ́kọ́ yìí. òun rẹ̀ ń tiẹ̀ ni tí ẹ̀yin tẹ́ gbélé yẹn gbélé síbẹ̀ yẹn. Hmm, ó kéré ṣó kéré sí la ah, ó yọ ni o ṣe ló ṣe rùmúrùmú. wọ́n ròyìn musu. ọlọ́run gbọ́ àfi bí owó tó fẹ́ tú. wọ́n ròyìn tí kìlókò ẹ̀ fojú ẹ̀ rí lọ́hùn. tani eh, ṣé buka buka àti yeye mẹ́rin. buka bọ́ yín ká débi pé. ó bọ́ mi wọnú plane ministry fajọba lọjọ ga èmi ò ní sálọ àìná gbọrọ ẹni wẹ. làbá wà ń sálẹ̀ ẹ ẹ ẹ ẹ ó rẹ́ni tó ń kọjá ẹ eh, wá jẹ́ ká ríra kí n tó padà jẹ́ ká wo nǹkan tá a lè ṣe papọ̀. dona kò ń yé sọ pé òun fẹ́ padà. ibo ló ń padà sí sábì kú ni. ibo ló fẹ́ padà sí. ọjà kéèyàn ronú nǹkan tẹ́ ẹ lè jọ ṣe papọ̀. mi ò gbélé mi kò ṣe tv ọ̀gá ẹsẹ̀ mi e kẹ́ ní bí ẹsẹ̀ mi e kẹ́ ní Atlanta Georgia ògbélé ah. ògbélé ògbélé ó ní wo sisi máa yọ lọ máa. náà bí ọ̀rọ̀ ṣáà a ní tẹ nọ́mbà yìí síbi. nọ́mbà tí o ní. tẹ nọ́mbà yìí síbi àwọn máa wò pé a ní ìmọ̀ yín tẹ́lẹ̀ wa ní kò tẹ nọ́mbà yìí síbi o gbà yín fẹ́lẹ́ rí. ṣé wọ́n la yín fẹ́lẹ́ yìí. you don greet your people. ah i never greet them ah a ṣẹ̀ṣẹ̀ wọlé ni. ọ̀ya a ṣẹ̀ṣẹ̀ wọlé ni. greet your people. tó o sọ lẹ́mọ̀ alẹ́ kú ìjọba àríkà nàìjíríà àríkà ọ̀sán wa múnà gírísẹ́kù. duk masu sana'a cikin kasuwa yadda muke gaishe ku koyaushe kowane sati kowane lokaci barkan ku da sauraron mu za mu fara let's talk about it kenan kowa ya zauna ku buɗe rediyon ku ku ji mu sosai har daga zuwa nan bodija sassa maniya akinyele ogana yinka efole da eob any e, tolushe bamidele dukan muna na gaishe da ku har da fotebu karamin yaran nan jinjiri din nan mm-hmm. shi ma yana oh, O ọkọ n farabalẹ̀ ọsọ she matters ní she matters kí ni woman yẹn ṣe fún ọ. kí ni she matters ṣe fún ọ. ọ̀nà kẹrọ ọmọ yìí ní n bú. ẹ̀yẹ gbogbo gbogbo ẹ̀mí ni kẹrẹmọ́yà ah, náà mẹ́. kẹrẹmọ́yà náà ọmọ kékeré yẹn. ọmọ kékeré wo. ọmọ kékeré yẹn ọmọ tí ọ̀nà ẹ̀. sẹ́yìn ká ndọ́mọ̀ pé ndọ́mọ̀ ká àwọn tí wọ́n wọ pọ́tí burú kọ́ ọmọ kékeré ni lóòótọ́. ohun ẹ̀ náà ń gbọ́ àwọn àmọ́ kó ti máa rí. àti ta lọ́jọ́ sátọ̀dẹ̀ lọ́mọ kan máa fún pọ́tébù microphone ọmọ kékeré yẹn ṣáà ń wò lẹ́gẹ̀ẹ́ bàbá rẹ̀ lórí nígbà jáde tàbí ọmọ lọ ọwọ́ àfọwọ́ ti bù kí ni káwọn mọ̀ ṣeré. ẹni bá gbóhùn ẹ lóòótọ́ àwọn ọmọ yẹn máa ń fẹ́ rí wọn á rò pé ẹgbẹ́ wọn ni. àló wá pé Portable kó wá pé tó ti ń lọ ní Portable lóun ti lọ ó ní kó jẹ́ káwọn sì mọ̀ sí ẹ̀pẹ́. ó nílẹ̀ kú ilé o èrò ọ̀nà ẹ̀ ńlẹ́ láyé ká ti dé mo bóde kí n má bàa ṣe lẹ́tẹ̀ẹ́ nítorí pé ajá òṣùpá ni mí mo fi ń bòde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn ẹ̀yìn tó ń ti àgbààgbà mẹ́rìndínlógún tó tẹ ilẹ̀ oòduàdó ibi omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jòmọ̀ lọ́wọ́ jàjàjà pẹ́tẹ́ ọwọ́ ìbà déédéé àtẹlẹdẹsẹ̀ ìbà rẹ̀ ire òní kójọ máa wò alẹ́ wò àtàtà ọláyínká ayífẹ́lẹ́ lórúkọ tèmi jẹ́ o ìlújùmọ̀ká rèé gbogbo ayé ń pè mí lẹ́nìkan ṣòjagun làbí ń para lé bí ẹni ń para ogun dira ètò bí ẹni lọ́wọ́ làkàtà ọkùnrin mẹ́ta àti bí ń gán owó baba mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba ìlọ́wọ́ yín ẹ kọjọ méjì ẹ kọjọ mẹ́ta ẹ ṣe ṣàárò mi. kó tọrọ àforíjì lọ́wọ́ àwọn. ó sì tọrọ àforíjì pé mi ìdágbére kí n tó lọ ẹ mọ bínú. bó ṣe wá ni o bó ṣe wá hmm. ló ṣe fẹ́ lọ bó ṣe wá ni o ẹ ṣeun máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ sì bá mi kí ọmọ yìí tó dodimu. Hmm. Hmm. dodimu èmi fẹ́ rẹ̀ dé. <laughs> ọlọ́run ògo ni forúkọ rẹ̀ láyìíká ọkùnrin kan wá sọ́fíìsì mi ó kó ó rò balẹ̀ ó ní láti january lòun ti ń ronú ó lóun láwọn àfojúsùn tó lágbára ó ní gbòdì april àfojúsùn òun forí sọgi ah, ah. ó lóun tuntun kó padà ńgbà tó ń gbà àwọn motivational speeches lóríṣiríṣi ó ní gbòdì tuntun di august àfojúsùn òun tún forí sọgi ó lóun tún wá wò pé kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ́ ó lóun tún fẹ́ tún kó padà ó lóun tún kó ó nígbà tó di october ó ní tóun tún rò pọ́wọ́ òun bá ó ló tún forí sọ́gi ó ah. ní november la wà yìí ó sì kóṣù kan tá a fi kúrò nínú ọdún yìí ó lóun wo december lọ́ọ̀kan mm. ó ní láyínká ó ní bàràṣẹ́gun mo ní hàn ó ní yobi ó ní ṣó ṣeé ṣe kó jẹ́ pé òun ó sì kúrò nínú ọdún yìí kóun sì lọ pẹ̀lú zero zero achievement. zero allocation. zero achievement mọ á jókòó mọ á rò ó hmm. ó wá bẹ̀rẹ̀ ó sọ bí ìyàwó ṣe wà nílé àtàwọn ọmọ hmm. ó sọ bá ti jẹ àti mú bó ṣe lágbára hmm. ó ní sundos nígbà míì là ń fi ń dáná ó ní níbi tí nǹkan tó lágbára dénú ó ní kò sì sí mọ̀lẹ́bí tó fẹ́ ràn yàn lọ́wọ́ ó ní gbogbo bí òun fojú sí ó ṣà ń já òun ní tàn máa bó ṣe ń wọ̀ ọ́ bó ṣe ń sọ̀rọ̀ lọ́kàn mi orí tèmi náà wúlé ǹjẹ́ kí n fàdúrà kí n mú kéńjì díẹ̀ tájọ kájọ pé mọ́ra wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo gbọ́ ọ̀rọ̀ kan o pé wọ́n <laughs> ní kò lárò ẹni yẹn. bẹ́ẹ̀ ni kò mọ̀ pẹ́ dú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ni àfojúsùn wọn ló ti bọ́ sí wọn lọ́wọ́ lóòótọ́ láti january tí wọ́n láwọn fẹ́ achieve tí wọ́n sì achieve hmm. àwọn at achievement wọn ń bẹnu hmm. kòtò bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí hmm. òbítíbitì owó ń bẹ lákàtà ẹlòmíì tí wọ́n fi ń bẹ dókítà pé ẹ ṣáà bá wa dóòlà ẹ̀mí ẹ̀ tí dókítà ṣáà ń lọ ṣáà ń bọ̀ ń gbòòyà ni wọ́n ti ń fi etí kora wọn lẹ́nu tí dókítà méjì mẹ́ta bá sì ti ń fi etí kora wọn lẹ́nu láyínká tí wọ́n ti ń pe nọ́ọ̀sì kan sáàárín tóun náà ti ń sorí légbélégbé báyìí ó ti understand pé nǹkan ti bàjẹ́ tán nù hmm. àwọn mọ̀lẹ́bí náà máa béèrè lọ́wọ́ nọ́ọ̀sì pé bóòní bóòní a ní ẹ fọkànbalẹ̀ dókítà ń wá bá yín sọ̀rọ̀ òbítíbitì owó sì wà ńlẹ̀ o akásímọ́yé àwọn èèyàn míì náà tí wọ́n náwó lórí àìsàn kan àbómi owó ti tán ní kẹlẹ́ àrùn kọ̀kù tán ní kùn hmm. ń gbọ́ ṣáwọn yẹn lè mọ ronú achievement kankan ẹni tá a wá dá sí láti January dàsìkò tá a wà yìí lónìí ọjọ́ ìkẹrìndínlógún nínú oṣù kọkànlá ọdún 2021, twenty one tí ó bá tún ní àti ìfọwọ́ba nǹkan kan tó jẹ́ bí àfojúsùn òun ló mú kóun mọ̀ fi wèrè pọ̀ lọ́run lẹ́jọ́ yóò ń tọ̀hún wò mọ̀ béèrè lọ́wọ́ rẹ̀ pé bó o ní o ṣé wọ́n ti mọ̀ ọ́ lé torí pé ó rẹ̀ díẹ̀ ọlọ́run ògo ni fókọ̀ rẹ o torí n tó ṣe òfin hàn yàn hmm. adúró ti ni nígbà lẹ̀ bá rọ́ ni ọba tí fẹ̀yìn pọ̀ yàn nígbà tí lẹ̀ bá pò yìí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ní tí wọ́n fojúsùn ń bẹ lọ́wọ́ wọn àmọ́ táwọn ò sí láyé mọ́ ń kọ́ àfojúsùn jò ní tí wọ́n lélẹ́lẹ́lẹ́ tí wọ́n bá tí wọ́n rò pé bí wọ́n ti bá òun wá dà kí wáyé láríjà rẹ̀ hmm. àmẹ́ńtà dá ẹ̀mí rẹ̀ sí di wákàtí yìí ṣé kò ní mọ dúpẹ́ lọ́wọ́ olódùmarè kó tún mọ fúre fọlọ́hún padà fọlọ́hún ṣàánú fún òun wòmí mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò rọ̀pọ̀lọpọ̀ nílé kiri hmm. àmọ́ àwọn tí wọ́n kọ́lé ọ̀hún tó jẹ́ pé ìjọ tí wọ́n ṣì nẹ́gbòkú wọn dìgbàdìgbà lọ síbẹ̀ tí wọ́n béèrè pé mo lálẹ́ sáré sí níbí yìí o ẹ̀wù ń tálọ́ọ̀kì ẹwú bí ẹyọ ntalọọkì ń ẹyọ méjìlá méjìlá ntalọọkì tó supervise fúnra rẹ̀ òun ni wọ́n yọ bí méjìlá méjìlá lápá bí méjìlá lápá òsì tí wọ́n sáré sọ jígà ńbẹ kíákíá ibi tó lóun gbé fúláwà sí tẹ́lẹ̀ tó ti fọkàn sí òun gangan ni wọ́n padà wá gbìn síbẹ̀ abẹ́ kánópì ni wọ́n sin ẹlòmíì sí wọ́n sì gbàgbé ẹ̀bẹ́ kí la fẹ́ bọ́lódùmarè sọ mm-hmm. ẹjọ́ o ta ló kù ń ta o baálé ilé wa ń ta láyé káwọ́ òjò ń rọ oh my god ntọ́lọ́hún fi ń jẹ́ ọlọ́hún kò yẹ nìkan kan ẹni bá ṣe mí lókè pẹ̀ tí fàdé rẹ̀ ò tí close kò mọ orí tọ́lọ́hún ṣe fún un ẹ̀bà àtàmàlàlẹ́ náà rí jẹlẹ́sì ń pariwo mm. orí ọ̀bẹ ṣàṣẹ ń pọ́n látàárọ̀ di wákàtí ọ̀pọ̀lọpọ̀ ń gbójú sókè pé káwọn tiẹ̀ rí wọn náírà tí wọ́n ìra gàrí mm. kan dà sómi àmọ́ síbẹ̀ náà ṣé wọn ò ní retí ṣá torí ẹni tí à ń jẹ ní january lè padà mọ yáyàn lówó ní february bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ kò yẹ nìkan kan àmọ́ àwa tá a wà mọ́ lóore mm. tá a lè fi wèrè pọ́ lẹ́jọ́ mm. bó káwó mọ́ lọ́wọ́ bí ọ̀káwó mọ́ lọ́wọ́ bí àjọ darapọ̀ kájọ fògo fólódùmarè yìí mm afinihàn fáyé mọ́ finihàn láhàn pa ọba tí wọ́n ń pè ní òjì lógo ṣògo ògo tó ju gbogbo ògo ayé lọ ọba tí ń gbé ní sókè téńté ayé tọ́wọ́ ayé ò sì ní káàyàn rárá tó bá wò nú àánú ẹ̀ alóhùn tẹríba ọ̀tá fún gbogbo àyànfẹ́ ó ní àwọn àyànfẹ́ ó sì máa fi àwọn ọ̀tá àwọn ìṣàtẹ̀gùn débi ògo hmm. ọ̀tán okùn ẹni tí ó bí ọ léèrè tó bá lò dé òde tó bá lò dé òde àìdè rẹ nìjayà tó bá dé tán ìkààyà ni ọba ṣoore kààyàn láyà hmm. ò lè kú láláì torí àìkú ni ọ ò lè tí láláì torí àìtí ni ọ ò lè ṣípẹ̀tà bẹ́ẹ̀ ni ò lè ò lè pín yín kì kò díbàjẹ́ rí àtagbára ayé àtagbára ọ̀run ní bẹ ní ìkẹ́ òun nìkan ṣoṣo òun la ṣe yóò wu ajípọ̀jọ́ òkúdà a lè wí lè ṣe ni a lè ṣe lè wí ọba wímọ̀ yẹ òun asọ̀rọ̀ má yẹ adákẹ́dájọ́ ni ọ́ dánimọ́ gbàgbé ṣọ́ ni mọ́tò gbé ṣàìsùnmọ́sùn lọ tẹ́rẹrẹ kárí ayé àwa mẹ́rìndì ni ọ́ wọ́n wọ́n pè ní alágbàlá ìmọ́lẹ̀ wọ́n lálágbádá náà láàwọ̀ tẹ́lẹ̀ oòrùn ìwọ ni wọ́n pè ní ọ̀kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọláyà ìwọ gangan làkìkì tán ìwọ làwa àwa tán àríyìrí tán àmọ̀mọ̀ tán gbọ́ wọ́n ní orin àwọn kan wálẹ̀ ó sì ń gbá wọn kan ga iṣẹ́ rẹ olódùmarè ni igi tútù àti gbígbẹ jọ wà nínú igbó igi gbígbẹ láyé ń fọkàn sí pé kò ní pẹ́ wó àmọ́ síbẹ̀ náà náà àánú ẹ oní kí gbígbẹ ó dúró kí tútù ó sì yalulẹ̀ kí gbogbo e, èso rẹ̀ ó ṣègbè dànù tá a bá tún bí ọ́lẹ́rẹ̀ wá ní wọ́mọ máa ń yàsá ìwọ ni máa ń yàsá o àṣeyọ̀wù olóko tó pọ̀ lẹ́rẹpẹtẹ olókìkí ìṣẹ̀ǹbáyé ìwọ gangan lọ lọ́run lẹ́yìn ẹ̀ sálágbára mi máa ríran jùlọ lọ olórí gbogbo alásọ tẹ́lẹ̀ ayé mo lè kì ọ́ dọ̀la torí pé Jehova lórúkọ rẹ̀ ọba tó tó tán ó tó yàrá rẹ̀ gbé ẹkùn ta gírígbé rẹ̀ níjà wọ́n ń pè lẹ́lẹ́bùrú kẹ́ tó bá gbójú lé wọlé ilé bàbá ta ló fẹ́ mu sí ó tẹ́lẹ̀ náà lè rúdà àwọn ebèrú mẹ́ta ọba tí ń tan náírà wà tó ṣùpá ọlọ́run ni ó kì í ṣe èèyàn sẹ́ yóò àṣèlérí kó lóhùn òṣù bẹ́ẹ̀ mọ́ ni mm-hmm. ọmọ tó ń ṣàwárí ọmọ tálákà nu kòsíkòsí mm. inú ẹ̀rọ̀fọ̀ nù dọ̀tí ló ti mẹ́lòmíì jáde a ní ojókòó pẹ̀lú ọmọ alẹ́dẹ́ kó mọ bá wọn pàṣẹ okùn bàbá lẹni tí ó bí ọ lè rí abájọ tó kù fi rí ọ tó sátijọ́ dání mm àwọn kérúbù àní jehova lórúkọ rẹ mm. jehova shalom ni ọ mm. jehova káfà ni ọ ìwọ gangan náà ó pè ní jehova rọyì lẹ́yìn rẹ kò tí ì sálágbára míì mọ́ mm. ojoojúmọ́ ayé ni wọ́n mọ kó bẹ̀rẹ̀ fún ọ torí pé ọlọ́run ni ọ o kì í ṣe èèyàn ìwọ gan ni gba ògbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣe é gbámú gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani ọgbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣe é gbámú gbàyàngbàyàn tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fàyè hàn yàn ọgbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣe é gbámú bá bẹ́ àmì àgbàlagbà tí ń gbani lọ́wọ́ àwọn àgbà àyà kí ló wí wí. ọlọ́run tó tóbi. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ọ̀yọ́ ẹnjìnìà olùṣèyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani doctor abib ọ̀nàmítóyè àti doctor olùyẹmí fáṣínà àwọn orí adéjọ́ náà ní baba wa kábíyèsí his imperial majesty ọba nàbídìí adéyẹmí ikú baba yèyé aláàfin ọ̀yọ́ àti olùbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún níṣọ wá ọba sálù adétúnjì lọ́mùdọ́ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ̀. ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn. láàbẹ̀ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary light plus foundation international. èmi ò rí dẹ́rù bẹ́ẹ̀. It's celebration time. Celebrate with the ones Cruiser Lounge and Bistro is celebrating her one-year anniversary. After vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot, we at Cruiser Lounge and Bistro are celebrating our one-year anniversary with our esteemed customers. Now look at me, it, it's a five-day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in, in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together. The anniversary lineup as follows. Wednesday the 17th of November, Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, The 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday the 19th of November with DJ KY and special star Hype Man Toby Shang on the 20th, a pool party that comes comes with splendor. And on the 21st of November, the anniversary grand finale and Sunday fun day with Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. New View Event Center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó New View Newview event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe Newview event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ Newview event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip chavarichi ẹ̀rọ amóhundógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room Newview event center wà ní plus five and six àkìlágbà estate along all saint college road agbofieti off jericho extension ibadan milview event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 66 557 milview event center make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú ìbàdàn ṣe rí péré wọlé dé fún wa nílùú. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. Eleven eh, zero zero three two three two one zero five nine. ah ọlọ́run ó ṣàlùwà. èwo tún ni. nǹkan ṣẹlẹ̀ nígbà tó sì lé. Eh, wọ́n sọ bẹ́ẹ̀ mo kọ́ bóyá. kò ń rojọ́. ẹnu mi ìlà ìkìkì mọ́ kò ń sọ̀tàn tó o mọ̀. ìfẹ́ mọ́ sọ. kọ́ lọ bá orúkọ ẹ mu. kó mọ́ lọ mọ́ fẹ́ mọ́ jẹ́bẹ́ nígbà bóyá yẹn fẹ́ rojọ́ jù. èrò èrò èrò bíi kò sọ pé kí n ẹbí nísìnyí báyìí wá sọ pé ńgbà tó sì ń lé o pé ẹwà ìdí ẹwà ìdí o. àwọn ìtàlùkà wa gbẹ̀bù o ó tẹ̀lé wọn lọ sọ́dọ̀ ìyá àjẹ̀bú o. kò sí pọ́ tẹ̀lé wọn lọ ó béèrè nọ́mbà wọn ni. ó nọ́mbà wọn wọ́n ní pé wọ́n ká owó wọ́n ká owó òun mọ́bì kan o pé ìyàwó òun ò kó mọ́ bínú o iṣẹ́ èṣù ni o èṣù ló tọwọ́ fàlà èsì ọ̀fọ̀ ẹlòmíì lẹ́nu jẹ́ àgbẹ̀ǹdàlì kan wọ́n. sórí o ṣe ni pé yóò ní wá. wá ṣé mo mọ̀ rí. you see me rí. wọ́n nà èmi àti ẹ̀ ṣe àrírarí irọ́ tó pamọ́ mi kí ló parọ́ mọ́ mi fún. kí ni mo fi ṣe ẹ́ kálukú ló lẹ́lẹ́dàá ẹ̀. ní ìsìn báyìí o rò pé o jẹ lọ bẹ́ẹ̀ ò jẹ lọ. ṣẹ̀dá mi tẹ̀tẹ̀ fẹ́ fi yà jẹ ọ́. ọlọ́run tó ń wò ló dá ìní àti wọ́. ṣúdà ṣúdà síwájú kéèké tọrọ àpáyé nígbà mi lọ. Ah, ká máa gbàdúrà fún nàìjíríà yìí láyé ká ah, nàìjíríà ń bọ̀ wá dáa nǹkan kan. Apex Fabrics wọ́n fún wa hmm. láṣọ ìgbàlódé léèsì ni <laughs> lági nìbàdàn ni wọ́n wà ah, Unique Fabrics àwọn náà ṣe gudugudu méje eh, yàrá mẹ́fà wọ́n káṣọ wa bọ̀ eh. ibi tá à ń lọ lẹ́yìn dẹ̀ jìnnà díẹ̀ bóyá eh, ká sáré ṣe ká pín léèsì yìí ṣẹ́gun mọ́ bọ̀ <laughs> wọ́n bù láìka tó ti bẹ̀rẹ̀ báyìí. ọ̀rẹ́ wa tó wọ́n mọ̀ lọ skul wọ́n ní forty five thousand ọmọ ọ̀sán ọlọ́mọ ohun mọ̀ tí mo sọ̀rọ̀ wọ́n ní bí náà ni ó ti sọ̀rọ̀ ó wá ní class wo ni wọ́n fi sí wọ́n ní playbook ó ní playbook owó eré lọ́wọ́ owó eré làwọn kọmọ kọmọ báwọn èèyàn ti rí owó ẹ̀ làwọn sọ ó wá ẹ̀gbọ́n rẹ̀ ńkọ́ wọ́n ní yóò sọ fifty six ó ní owó fún kínní àwọn làwọn kọ ní subject tọ́pọ̀ ó ní bíi kínní wọ́n làwọn kọ ní English àwọn kọ ní eh, arithmetic ó lè dákun jọ lọ tẹ bá yẹ arithmetic kúrò mẹ nǹkan òun mọ kọ́ nǹkan. láti lé. English and arithmetic ẹ yọ. ẹ yọ èló lè yọkù sẹ́kù. màá máa kọ́ nǹkan mi láti lé. àwọn tí wọ́n bá sì ní dékè àyẹn lóòótọ́ owó ah! kí náà ń gbà lọ́wọ́ òbí. o àlọ́mọ tó kúrò ní kindergarten ọmọ tí o tí ì máa sọ̀rọ̀. o sì graduation <laughs> eh, kindergarten ni o ọmọ playgroup o sì graduation kò sì sóbi tí ó rí ọmọ ẹ̀ tí ó. níjọ graduation wọ́n wọ gown fún. ìyẹn dà. bóbò lè ba bóbò ìyẹn dà ṣẹ́gun ó rọ ọmọ mi yóò wọṣọ dókítà wọn wàá gbé ilé tesco wọn gbèsè lọ́rùn wọn fi hmm. ya fọ́tò. ẹ eh, àwọn ti di dókítà náà nù. Ah, àwọn tí wọ́n ní skul yẹn mọ̀ bí wọ́n ṣe ń mú àwọn ah! ta ni ó sì rí ọmọ ẹ̀ nírú fọ́tò yẹn tínú ẹ̀ òní dùn tọ́ba ti kọ newsletter wọn wá mọ́ ń gbé wíìgì lọ́ọ̀yà lé lórí tọ́ba ti kọ newsletter wọn wá sàbìlà ní bí ìwé ìpẹ̀jọ́ àgbélé ìyàwó mi lọ́wọ́. Ah, newsletter dà. Ah, mo fọ́ lọ́wọ́ bá bẹ̀ o. àákọ́ ah, summarize ẹ̀ fún mi. nígbà tí èèyàn ṣe quotation fún àti bẹ̀rẹ̀ iṣẹ́ ilé. àti parí ẹ̀ àti parí ẹ̀ ni wọ́n ṣe máa ń ṣe quotation. wọ́n kọ́ ni eh, owó ìwé gown eh, owó socks eh, uniform monday uniform tuesday uniform wednesday uniform owó sport wear sport wear wọ́n kọ socks náà síbẹ̀ socks white socks white socks. pẹ̀lú cardigan. cardigan. Ọlọ́run àwọn pálí ti ń jẹun láyìn káká mọ̀ wò àwọn ọmọ ilé ìráyé wa o. ẹ kì í ṣe pé àwọn náà ráyé wa ń gbà wá. wo ayé tá a wá Ọlọ́run ṣàánú wa ni a mọ̀ jèrè lára àwọn ọmọ wa. nǹkan ọdún wo olùwọ́ tó kọ lẹ́tà ló tó mọ lẹ́tà kan. ìsìn ń lo yunifọ́ọ̀mù márùn-ún láàrin ọ̀sẹ̀ kan ọ̀tọ̀ ni ti monday tuesday wednesday thursday friday. kábíyé òsì olódùmarè yunifọ́ọ̀mù sẹ́lẹ̀ òsì olùta. kí ló sọ yìí blue and jangand eh, blue àti khaki brown mi. Eh, khaki brown ibẹ̀ ni mo rán àkùbá ìrò mi sí. ibẹ̀ ni Ah. Ah. màá gbé pọtimọ́tò mi. kí ló ń sọ yìí. Ah. <laughs> kúlí lọ ba ilé tí mo kọ́kọ́ rò ilé tí mo kọ́kọ́ lò jẹ́. elekute lọkọ ba kú mi àkọ́kọ́ jẹ́. kúlí lọ ti ẹ̀rín sí léyìí. elekute ni àti èékánná gòwá. mi tún lè gbàgbé báírò big báírò dà sí. ooo àpò iwájú ni big báírò dà sí bọ́tìnì mi sì já pọ̀yọ kan. àpò ti bàjẹ́ <laughs> ẹnìkan ṣoṣo ló ní ayọ̀nù ní gbogbo àdúgbò wa aláàjì adédèjì ní kọ́lọ́wọ́n fi ọ̀run kẹ́ wọn ayọ̀nù wọn kan báyìí tí wọ́n yẹ àkùkọ kan báyìí sí àkùkọ òsì làkùkọ bó ṣe ṣínú náà rètí èdú fi bọ́ èdú gbóná. mo ti mọ mo ti mọ yẹ o èmi ti mọ. mo wá ní làpálàpá bú kan lórí ọkọ̀ kan lọ máa bú mi ní kíláàsì òṣùpá láàrin ayé òṣùpá láàrin ayé tí n bá ti bú wọn bú wọn ó kí lálẹ́ sọ̀mọ́sẹ́ bù yìí o òṣùpá láàrin ayé mà ní nà ó ṣé ìwọ náà gbé làpálàpá. Ah, mọ́ mi wá bá mi fi kí ni nítorí sábẹ́ bàbá yìí. wọ́n fi ha wọ́n á fi kú parí wọ́n á fi kú tàbí òrí. wọ́n wá lọ já ewé làpálàpá gangan. wọ́n á fún omi ẹ̀sìn ẹ̀jẹ̀ rẹ̀ oje rẹ̀ wọ́n á mm. kàn sí. lọ́ta mi yóò ah, ọlọ́run ọmọdé ọ̀sẹ̀ ó tún ti gbé gbòòwò sì ní sọ nílé. wọ́n sọ ah, ọjọ́ tí Julius tèmi ṣubú Julius tèmi ṣubú ló bá mi lọ ṣọ́ọ̀kì ló bá mi dá sí i. <laughs> síbẹ̀ ni kinní ọ̀hún rin gbede. <laughs> Ah, ọlọ́run o. mo yà faṣọ bò. njọ njọ tí wọn tí bàbá mi ká pé mo gbégbó ni ẹ̀hẹ́n ṣẹ́gun ṣé n tí mo rán ọ lọ sí skul nu tiẹ̀ ti da owó kọ̀ǹdíṣàn mi báyìí pẹ̀lú mo ṣe ń gbìyànjú àwa lọ gbégbó lọ sọ́dọ̀ àwọn aláàjì kò ní kàn fún ọ ní ọṣẹ dúdú. Ah, n bá lọ ra ọṣẹ dúdú wá wọ́n wá àkísà kan nínú ilé wọ́n gbómi kaná tómi yẹn gbóná dáadáa wọ́n kì í yẹn bọ́ nínú nǹkan báyìí wá fi lé ọṣẹ dúdú wọ́n kọ́ pa ojú rẹ̀ yọ ta ọ débi pé gbogbo kọ́ńtàṣẹ́tì orí mi tí ò pè tẹ́lẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí í sọ nígbà tí wọ́n gbé àkísà gbóná yẹn lójú báyìí gbàm Genesis chapter one verse one ọ̀wọ́ sí i. kí ló wo òkùnkùn sì bolẹ̀ ẹ̀mí ọlọ́run sì ń rá lójú o mi gan ráyè rá bàbà ẹja sáré pin lẹ́sì ní ká pin. ẹja pin lẹ́sì àti lẹ́sì nìkan ló wà lẹ́bàá yẹn. ẹja sáré pin ẹja sáré pin ẹja eh. kọ́mọ́lá àrọ́wọ́ wọn rọ́wọ́ wa iléeṣẹ́ kan bá mi sọ̀rọ̀ wọ́n ní àwọn fẹ́ mọ fún àwọn èèyàn ní ètò adójútòfò nípa ti ètò ìlera wọn health insurance. a sọ yẹn tá a bá ṣe. ẹ wọn ni lórí ibi náà ni a mọ̀ sọ bọ́n a ní lè dáwọ́ wú lẹ́yìn rẹ pé ẹnìkan náà gbé tọ́kì wá sixty kilo tiẹ̀ gbé wá ìgbà onítọ̀ bá dé. ọ̀gbà. ní ìgbà onítọ̀ bá dé pé ká lè jọ sọ. ṣé láti máa jẹ àbí láti máa pín. a pín a sì tún jẹ ọdẹ yẹn da <laughs> a pin jẹ àwa náà a pin jẹ àbí kọ́mọ sọ pé bóyá lo ògo ẹ̀yìn lẹ́yìn la pín tọ́ káà náà mọ̀ jẹ́ lára ògo wa ògo wa. Mm, three two three two one zero five nine <laughs> o ètò ló bẹ̀rẹ̀ <laughs> o ètò ló bẹ̀rẹ̀ seven seven seven seven one zero five nine o ètò náà ló bẹ̀rẹ̀ ọ̀ya o ètò nine two two two one zero seven nine ẹ kúrò lẹ́wọ̀n. Mm, hello. hello. sọ́wọ́ àwọn bá kú ìyá dúró rí. ó lè kọ́ ilé ẹ̀kọ́ sí i. Suhaib Abubakar láti wọlé. Suhaib Suraju Aburaku. Abubakar. Bẹ́ẹ̀ni sà. Ẹ wá gba iléeṣẹ́ ọ̀pá márùn-ún láti ọwọ́ Gbádùn orúkọ Abubakar lára àwọn sàbí ànábì nù ń jẹ́ Hello. Hello. Hello. Ọpẹ́yẹmí Akínyadé ló ń sọ̀rọ̀. Láti Ọpẹ́yẹmí Akínyadé láti. Láti. Má láti máa lété. ẹ wá gba léèsì ọ̀pá márùn tí ilé pest fabric ní ká fún yín. ẹ wá gba léèsì ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. hello. adékúnlé olúrẹ̀mí látàmúlòkó. Hmm, adékúnlé olúyọ̀lé látàmúlòkó léèsì ọ̀pá márùn ní ẹ pest fabric ní ká fún yín. hello. hello sir adéwálé roland láti liberty road. láti liberty road. adéwálé roland láti liberty. yes láti liberty. ok léèsì ọ̀pá márùn-ún dúró de apex fabric ní ká fún yín. hello. hello adé ẹwà ìlà kàyégo. kí lẹ pé. ajílẹ̀ ẹ̀wà yìí láti ayégun. ok ah. èmi ò gbọ́ òṣèré gbọ́. ajílẹ̀ ẹ̀wà yìí láti ayégun. ok léèsì ọ̀pá márùn-ún. ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún. hello. ṣé ká pín àǹkárá ni àbí ká ní sùúrù. tí ì sílẹ̀ ok ọ̀dọ̀sẹ̀ tó ń bọ̀. hello. hello. orúkọ yín áfíríkà wí èèyàn ní. ẹ tún orúkọ yẹn pè sà. wí èèyàn ní. mi ì gbọ́ orúkọ yẹn dáadáa ẹ má bínú sà. ògúnyẹyẹ yọmí. ògúnyẹyẹ yọmí. ẹ ṣeun sà ẹ wá gba lé ìsọ̀pá márùn-ún. hello. ẹ kọ́ kúrò lè ó pọ̀ yọ gàgà kúrò nílé o. hello hello hello hello. hello sir. hello ma yes ma. esther akínpẹ̀lú lórúkọ mi láti new ife road. láti new ife road ẹ ṣeun gan. bẹ́ẹ̀ni adúpẹ́ ẹ ṣe ẹ wá gba léèsì ọ̀pá márùn Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB the ace fashion academy tún gbé nǹkan ara dé o wọ́n kọ́ bí a ṣe ń rọ́ṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ó ìrọ̀rùn ló bá bá dé. bẹ́ẹ̀ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ lóníkẹ́ wa kọ́ṣẹ́ aṣọ ríro lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ètò kù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńl láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor ọmọ house òní ànsán ládojúkọ palms small. green road Ibadan. telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november december àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbúdọ̀ mí ìsẹ̀. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ o kò mà sọ ohun tọ́lọ́run mi lè ṣe lásìkò rẹ̀. agbára kan wà tí kì í bá tì tó ń ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak northern primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain with Christ. ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò máa da ìpè pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. why pastor P.O. fajẹ mrs going to be our chief host join thousands of people this quarter at World Healing Evangelical Church Soludo layout Alexandra Odualaro Amak Nursery primary school Àpáta Ìbàdàn. tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ Jésù àmín. Owó Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbala fẹ́. Hotel reception wa. Ọ̀rẹ́ wa o mọ tó ti tún. Àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, ààyè ìgbọ́kọ̀sí ń bẹ. tá a bá ń ṣayẹyẹ tá a bá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé. Lord ti pé o. fún ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ni. tí àkórí rẹ̀ ń jẹ́ kò sí gbèǹdéke mọ́. no more limitation. ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. tí ìjọ CAC ṣàgbékalẹ̀ rẹ̀. tó mọ̀ ń wáyé ní babalọla international memorial miracle camp. ìkejì-arakejì ìpínlẹ̀ ọ̀ṣun. máa bọ̀ wá darapọ̀ nínú ìpàgọ́ àdúrà tọdún yìí. fún ìgbàlà pípé ìwòsàn ìtúsílẹ̀ àtàlùyọ rẹpẹtẹ. wá gbọ́ house máa di ṣíṣí fún ìgbà kejì. lákòókò ìpàgọ́ àdúrà yìí ẹ̀ẹ̀mẹta di ṣíṣí rẹ̀ lọ́dún. bákan náà odò tí àpọ́sù babalọla yà sí mímọ́ di ṣíṣí lẹ̀ fún àdúrà ọjọ́ wednesday thursday àti friday ọ̀sẹ̀ yìí ni o. àwọn olórin ẹ̀mí bíi bísí aláwìyé àlùkò lẹ́kọ̀ọ́ rẹ̀ mí lẹ́kọ̀ọ́ ọmọ dáfídì elijah akitunde ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ni yóò mọ forin ẹ̀mí jíṣẹ́ ìgbàlà pẹ̀lú àwọn wòlíì ọlọ́run alààyè pastor friday andansi assistant camp coordinator prophet olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì general evangelist cac worldwide pastor so ọládélé president cac worldwide dájúdájú ìyanu alẹ́ ní gbèǹdéke yóò farahàn nú ayé rẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ṣe. ayé gba jẹ́jẹ́ ènìyàn fẹ́ ní o bá ṣorí ẹni. ayé tótó ayé tótó ayé màlè. kí láti máa ṣayé yìí sí o. kọ́lọ́run bá máa ṣọ́ wa. àmín àmín. a gbọ́ ọ̀rọ̀ míì a tún máa béèrè lọ́wọ́ ara pé ṣé nínú ayé yìí náà. láyínká àbí ká gbọ́rọ̀ míì ká tún máa jára wa léèkan náà. ṣé mò ń sùn àbí ojú la wà. àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé àtàyè tó ń ṣẹlẹ̀ ní àrọ́wọ́tó wa pàápàá jùlọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí a tún fetí gbà tí tá à ń fojú rí yìí ó ń domi sí ìyàn lọ́kàn lóòótọ́ o wọ́n á ní kì í ṣe nàìjíríà nìkan wọ́n á ní bó ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé nìyẹn àmọ́ ìbéèrè tó máa ń wá ni pé ṣáà wàá lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kórè ọ̀fẹ́ ọmọ pọ̀ sí. ṣẹ́gun <clears throat> ah, ìgbà tí ọ̀rọ̀ ilé tó bìwò ní èkó hmm. tó ṣẹlẹ̀ mo wà hmm. ní orílẹ̀-èdè amẹ́ríkà hmm. ó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn ńlá fún mi. Hmm wípé bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe tóbi tó njó hmm. jẹ́ mọ̀ pé CNN ò gbé Fox News ò gbé Al Jazeera ò gbé irú ibo ni irú ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ lágbàáyé tí wọ́n ní ẹ̀ tí wọ́n gbé eh. then àwọn rescue eh, mission tí wọ́n ní support irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ gbọ́ sí orílẹ̀-èdè kankan tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí tí àjọ àgbáyé ò dìde ìrànlọ́wọ́ sí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú wa ǹjẹ́ kì í ṣàwa fúnra wa láti àwọn ará bíi sẹ́yìn ipe àtúlẹ̀ ara wa tó àtọ́mù ìyá wa dágbé o àtó ah. nǹkan wa ṣe o. kọ́lọ́hún ṣàlùwà pẹ̀lú nǹkan tó ló tún ṣẹlẹ̀ lẹ́nìí masaka kò ṣẹlẹ̀ ń jọ́sí à ń ló ṣẹlẹ̀ kò sí masaka kò sí masaka. wọ́n lẹ́jẹ̀ nísìnyí. wọ́n ló kú dà wọ́n ti wọ́n ti masaka ti wà pé èèyàn bíi mélòó kan. so ṣé àwa là ń tanra wa ni now <laughs> àwọn ọlọ́pàá tí à ń wò yìí wọ́n ń ṣe wọ́n ń ṣe àjọ̀nù mm-hmm. àwọn náà ń ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ni mm-hmm. ẹ jẹ́ ká lu iléeṣẹ́ ọlọ́pàá lọ́gọ̀ ẹnu ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun tó ní agbára púpọ̀ púpọ̀ tó milẹ̀ tó jẹ́ pé láàrin ara wa náà látún ti ń ṣe ra wa ṣùgbọ́n ká mm. dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá pé wọ́n ṣe gudugudu méje ibi tó ń ba dé yìí. ọ̀rọ̀ kan tiẹ̀ wà tí mo máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àní kí n gbẹ́nu mi sọ̀hún mo ní irú kọ̀ǹdíṣàn ta ní Nàìjíríà yìí irú nàìjíríà tá a ní yìí ó ti yé yín irúfẹ́ ọlọ́pàá tá a ní náà nù irúfẹ́ sójà tá a máa ní nìyẹn irúfẹ́ lọ́ọ̀yà tá a máa ní nìyẹn torí àwọn tá à ń wò yẹn ní reflection society wa gangan fún ara wa òótọ́ mo sọ fún yín bí nàìjíríà ṣe rí yìí ẹ mọ̀ mọ́ retí páàní irú ọlọ́pàá tó wà ní Kotonu o àbámá rí ọlọ́pàá tó wà l'Amẹ́ríkà no àní society yẹn gangan reflection society là ń rí lára àwọn military là ń rí lára àwọn ọlọ́pàá. Hmm, bí society wọn ṣe hmm, rí. bó ṣe rí ni bó ṣe rí ni if you see something say something tó bá ti wọ GFK ni wọ́n ti kọ́ gbàgàdà pa if you see something àwọn tó sì see something say something wà lóòótọ́ bẹ́ẹ̀ ni tó dẹ̀ jẹ́ pé tí wọ́n sọ ó máa accurate tí ò bá tó hundred àwọ̀ ninety eight percent pé nǹkan báyìí làwọn rí wọ́n á dẹ̀ dúró tì why torí pé wọ́n fẹ́ràn orílẹ̀-èdè wọn orílẹ̀-èdè wọn. àwa hate ara wa ìgbà bá ń gbá bọ́ọ̀lù nìkan la máa ń pariwo up nàìjíríà táwọn dìmúra wa ẹ jẹ́ kátẹ́gùn ọ̀fẹ́ sílẹ̀ tán ó tọ́ ni. ṣùgbọ́n irú ẹ̀mí wo gan ni ń gbénu wa. ọlọ́run lọ́mọ̀ bí ìgbà tó jẹ́ pé eh, operational headquarters sátani bẹ́ẹ̀ pé ibi ìlọ́wà ni n ta burú dé. ok a ń ní ìrètí pé ọjọ́ ọ̀la nàìjíríà ń bọ̀ wá dáa. ọlọ́run jẹ́ ó dáa. ọlọ́run jẹ́ ó dáa bó o la ṣe fẹ́ ṣe. kò tiẹ̀ tí ì yé mi bójú bá ṣú ní sinamọ́ bẹ̀rẹ̀ sí ní kánlẹ̀ kókókó láti challenge ni wọ́n ti gbowó lọ́wọ́ ọkọ̀ torí pójò sú títí ògùn sí o. èkó wọn o. títí ògùn sí o. ẹ kàn rí i pé òjò sú. pọ́kán. ìwọ́rọ̀dì ìwọ́rọ̀ ẹ. wọ́n á take advantage pé ẹnìyẹn wà nú òjò ó dẹ̀ ní ibi tó fẹ́ sáwọ̀ wọ́n gbé owó lé. níbi tó jẹ́ pé tí ẹlòmíì bá wà nírú situation ní òkè òkun wọ́n ràn lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ lókun. kíni òkè òkun ló sọ pé aláboyún dọ̀ dúró kìnìkan kìnìkan ó gbé ibi ìwà ṣé bí aláboyún èmi mo fún ẹ lóyún ni. nìkẹ́ni ẹlòmíì ò dìbọn bí aláboyún ni níbí ó gbé tọ́ gbọ́ràn mhm. bẹ́ẹ̀ ni ìyá kan ti rí mọ́tò <laughs> mọ́tò fresh lọ́ba lọ́ba ni à òun ẹ eob amandra kó gbé wa ó gbé wa nǹkan kìnìkan ìyá yẹn bá ṣàfẹ́ accuse mi mo á pe mọ̀mọ́ mo ní mọ̀mọ́ ẹ ní ẹ bìrù mi o ah ó ní dáadáa mo ní àti wọ́n sì ń ṣe dáadáa ó ní ẹ sì fẹ́ kó kú pìbí fìtílà lẹ́ẹ̀kan náà ó ní ẹ mọ̀ wọ́ọ̀rì tèmi yé mi iṣẹ́ tá à ń ṣe yìí bí ọlọ́run bá ṣe ń ṣọ̀yàn kéèyàn máa ṣọ́ra ẹ̀ àkàìmọye ẹni tó gbé tí ó dọ́ọ̀bù kan sínú mọ́tò ẹ̀ hmm. òun náà ni ó tún pè pé ṣọrẹ ṣe ẹmu ẹmu ẹmu ẹmu dáadáa ibi ẹ̀yìn yẹn ló wà ibi àpò tó wà lẹ́yìn síìtì yẹn ni mo fi sí. woman kan sọ testimony pé àwọn kan dáhùn dúró àbẹ́ ẹ̀ tí ì gbọ́ ó lóun wá ó ní òun rìn jìnnà tán fi sọ̀kalẹ̀ ó lóun wá retí kan nu wọn mé kọ́ ó ní bóun ṣe bì síwájú díẹ̀ ó lóun kàn sọ̀kalẹ̀ ni bóun ṣe lọ wẹ̀yìn nu wọ́n ti ráàpù kùkúyè mhm. bẹ́ẹ̀ ni olóhùn yà kó àtọ́tàbọ̀n olóhùn yà kó òun yà kó dànù kò tí ì rin two kilometres tán fi dá dúró wọ́n sẹ́ẹ̀kì mọ́tò sẹ́ẹ̀kì mọ́tò olóhùn wa kí ni wọ́n ń wá ó wá ń gbọ́ tí kan nú àwọn yẹn ń sọ pé òṣèlú sọ pé wà lẹ́yìn nàìjíríà tá a wà yìí náà ni. ẹ kúrò lẹ́sà ẹ kúrò lẹ sá. àlàáfíà lẹwà. adúpẹ́ sa mo rí kinní tẹ ẹ̀kọ́ sẹ́yà danger alert danger alert ni orúkọ yín sá àti iléeṣẹ́ yín. ẹ orúkọ mi ni ọmọtọ́ṣọ́ láwálé láti lè ṣe danger alert. kí ni danger alert yìí dúró fún. ó dúró fún ààbò. Hmm. ààbò. ààbò lórí mọ́tò lórí ọ̀kadà lórí mọ́rúwá àti lórí jẹnẹrétọ̀ tó bá ń lo petrol. ṣé insurance ni àbí irú ààbò o ẹ à ń pè ní car tracking à ń ṣe car tracking níléeṣẹ́ wa tó wà ní Liberty Road. ok ẹ iṣẹ́ kí ni car tracking yẹn ń ṣe. iṣẹ́ tí car tracking ń ṣe sà ni pé ó jẹ́ gbogbo alamọ̀ bí ìlú wa ṣe rí nípa ààbò báyìí hmm. ó ń ṣiṣẹ́ fún tíná bá ń jó tàbí pé olè fẹ́ jí dúkìá èèyàn hmm. tí èèyàn bá rìnrìn àjò car tracking dáa fún ìrìn àjò àti pé ààbò nígbà tá a bá gbé mọ́tò wá sínú ilé a lè wà nínú ilé kẹlòmíì fẹ́ jí bátìrì mọ́tò gbé hmm. mọ́tò yà á máa pariwo áwò áwò áwò áwò áwò áwò áwò àwọn ẹni tó ní á mọ̀ pé àwọn kankan wà ń díẹ̀ hmm. ẹ lè rán dírẹ́fà ń sẹ́ lọ hmm. challenge láti bí láti iléeṣẹ́ fresh pé kó gbé yàn lọ challenge kó kọjá abẹ ẹ ti mọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ah, pé yín kùsẹ̀ ọmọ orí fóònù ẹ̀ ni ó ti yọ wá fi ọ́ lára balẹ̀ eléyìí ti kọjá ibi tá a rán àwa <laughs> tẹ bọ́tì kan lórí ẹ̀rọ gásímìlétì wa pé bọ́n ṣe gbọ́nlé ọkọ náà gbọ́nlé àlè kò ní kọjá àbẹ̀ tá a fi dá dúró a kàn rí i pé mọ́tò ẹ bẹ̀rẹ̀ sí pariwo òun ò ní mọ̀ torí bí tá a ṣe sí dẹ́fà ò ní mọ̀ ẹni tó ni mọ́tò nìkan ló máa mọ̀ a ò fi ẹnikẹ́ni iṣẹ́ ààbò yìí ṣe nǹkan tán ṣe ó kúnlẹ̀ tí gbogbo èèyàn máa mọ̀ pé eléyìí la fi sọ́lé ẹni tá a fẹ́ fi nǹkan sọ́lé tá a ṣe lójú ẹ̀ ó lè jólè gẹ́gẹ́ bí ìlú wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ala ní ìdí lórí nǹkan àrìnsẹ̀ wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wa ó ní ìdí ààbò ẹni tó bá rọkọ̀ mílíọ̀n kò nígbà kan gbé lọ kò sì nígbà kan jóná a tún ṣe expo control lórí petrol mọ́tò tó bá lo petrol àti jẹnẹrétọ̀ tó bá lo petrol ló wà fún mhm. tàbí ọ̀kadà tàbí márúwá mhm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ onímọ̀rúwá wa kírẹ́dìtì náà gbà ẹ̀ tó san hundred tó gba mọ̀rúwá one million four hundred kò ní fẹ́ kó jóná tá a bá ti fi sínú ilé epo tó ń ṣiṣẹ́ dáadáa kò sí pé ó lè jóná ọ̀pọ̀lọpọ̀ la máa travel la máa rìnrìn àjò afẹ́ gbọ̀nsẹ̀ lébi títì àwọn ọmọ ọ̀daràn ti lè sọ sìgá sílẹ̀ hmm. kí lọ́ọ́ lọ mú mọ́tò tàbí kó lọ mú mọ́rúwá ìyẹn ò ṣẹlẹ̀ kò ní í ṣẹlẹ̀ rárá béèyàn bá dáná sí ó kàn wéèsì táìmù kò ní í jóná òtún lè ṣe wá wà fún mi. ẹ máa fi kíní sínú ilé epo. bẹ́ẹ̀ ni sà ẹ̀ẹ̀kan ni èèyàn máa rà àbí ẹ̀ mélòó. ẹ̀ẹ̀kan lèèyàn máa rà. lẹ́ẹ̀kan yẹn ó ti cover mọ́tò yẹn for life. ó cover ẹ̀ fọdún méjì ọdún méjì ọdún méjì ọdún méjì. lẹ́yìn ọdún méjì àtún ara mi. rárá àwa kan akàn rìníwẹ̀ bí ẹni pa rìníwẹ̀ bó bá tiẹ̀ máa rà mí kò ní wọ́n tó tà kọ́kọ́ eléyìí tẹ́ ti kọ́kọ́ fi sí nkọ́ṣẹ́ yìí ni. a máa yọ ya máa pààrọ̀ àtúwò lágbára. bẹ́ẹ̀ ṣe sọ pé kò ní wọ́n tó ta yẹn fi hàn pé yọ wọ́n díẹ̀ sá. kò lè wọ́n púpọ̀ kò dájára lọ. téèyàn bá fẹ́ rà lálá kọ̀ọ̀kọ́ yẹn kò wọ́n. kò wọ́n rárá. ok kí ni iṣẹ́ tó ń ṣe lára mọ́tò. iṣẹ́ tí car track ń ṣe. Hmm, car track tiẹ̀ ti car track lẹ hmm, ṣàlàyé yẹn ti eléyìí tẹ́ lẹ fẹ́ fi ní jẹ́ kí mọ́tò gbiná tàbí pé ẹ ń lórí ìrìn àjò ẹ páàkì sébi igbó ẹ fẹ́ ṣe ẹ̀yọ́. ẹ sísan ẹ kàn sọ̀rọ̀ ebi ebi ẹ gbogbo àwọn tó wà níbí ikọ́ ló lè understand ebi. ẹgbẹ́ igbó lẹ fẹ́ sọ ẹgbẹ́ igbó ẹgbẹ́ igbó èkìtì lọ́dọ̀ yín àbí. I'm from Ọ̀ṣun. Ọ̀ṣun ni yín. maybe you are travelling you park on the road side. Ah, kò ní ìdíkẹ́ ẹsẹ̀ ọkẹ́ sí. ebi ọ̀nà tẹ́ ẹ sọ yẹn ni mo fẹ́ kẹ́ ẹ ṣe àlàyé ẹ pé ẹgbẹ́ ọ̀nà ni ń jẹ́ ebi ọ̀nà ni ń jẹ́ ebi ọ̀nà ẹgbẹ́ ọ̀nà. ìṣeré àbámi àbárí àgbẹ̀ àbárí àgbẹ̀ òyìnbó àgbẹ̀ ọ̀ máa yín bá. níbo ni bí èèyàn bá fẹ́ jẹ àǹfààní àwọn ọ̀rẹ́ yẹn kàkálẹ̀ báwo ni kéèyàn ṣe gbé ìgbésẹ̀. Hmm. tí èèyàn bá fẹ́ jẹ àǹfààní wa kó hmm. wá sí nafda plaza ní liberty road nafada plaza ní liberty road ní badàn bí. nọ́mbà one forty. nọ́mbà one forty kó wá síbẹ̀. ẹgbẹ́ ilé iṣẹ́ space fm. ok. kó wá síbẹ̀ kó wá sí ọ́fíìsì wa pẹ̀lú owó lọ́wọ́ ni o practical à ń ṣe theory. ok ẹ ẹ install ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wà ń bẹ̀. tí wọ́n á install ẹ tọ́ máa install ẹ. yóò gbà yàn tọ́jọ́ mélòó yóò dúró gba mọ́tò ẹ̀ kò lè gba ọjọ́ kan kò tó kò ju ọgbọ̀n ṣe kò ju ọgbọ̀n ṣe. adúró gba mọ́tò ẹ̀ ó máa dúró gba mọ́tò ẹ̀ kò sí lọ kábọ̀ ń bẹ̀. tẹlifóònù nọ́mbà yín kọ́ tí ni tẹlifóònù o nine one two three five zero zero three six five then direct line wa oh eight oh three three zero two eight eight five two. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB ṣó ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yẹ gbàkóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rọ́ọ̀sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún friday bọ́rọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé ń lo náírà ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tún máa tẹ́wọ́ gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top success tá a ṣe sí sí car building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà eco bank challenge ìbàdàn àti lẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé grace lábẹ́ bíríìjì makola ìbàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale, and EOB. bá ń pè wọ́n padà ẹ má ti lọ dádì ẹ padà wá ẹ padà wá ẹ jọ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín <laughs> ìjẹ̀ṣà ni yín bàbá bẹ́ẹ̀ sà ẹ̀pẹ̀lẹ́ ẹ̀yin kọ́ sà ìjẹsàlẹyìn náà. ìjẹsàlẹyìn ah, náà. ẹ mojú owó ẹ̀yin méjèèjì. Ah. now àwọn èèyàn àwọn èèyàn ń bi wá léèrè bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tán nísìnyí mo fẹ́ ká clarify ẹ o ní tó ti ṣèyàn lẹ́ẹ̀kínní ó tún gbọ́dọ̀ ṣèyàn lẹ́ẹ̀kejì torí ọ̀pọ̀lọpọ̀ ló ń hold wa responsible wípé ibi náà ti gbọ́ làwọn ṣe ṣe ẹ sà tí nǹkan bá padà ṣẹlẹ̀ lẹ́yìn anyway ìbéèrè tí wọ́n ń béèrè ni pé ṣé èyí kì í ṣe pé ẹ̀ ń ṣojú iléeṣẹ́ crime alert. a ṣojú iléeṣẹ́ crime alert. ṣé kì í ṣe àyídà iléeṣẹ́ crime alert. rárá rárá adádúró lọ́dọ̀ tiwa gédégbé danger alert là wa ìyàtọ̀ wà láàrin wa àti crime alert. ẹ̀yin ò ṣe ẹmú wíwá ẹgbàá yunifásitì rẹ. Ah, rárá practical la wà ń ṣe. wọ́n á wá ra ń tẹ́ fẹ́ tà fún wọn. ń tà fẹ́ tà sanwó ẹ̀ sanwó ẹ̀. mo wá fẹ́ béèrè pé tí n bá ra kinní yẹn sínú mọ́tò mi bóyá wàá padà débì kan tí àwọn ọmọ gàn fi ń dá iná sí títì téèyàn wá kọjá tí mọ́tò padà wá mú igbó kòkó tó tún mú. tí iná mú mọ́tò mọ́ mọ́tò kò jọra wa kò lè ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ńkọ́ a take responsibility kò lè ṣẹlẹ̀. ẹ ra mọ́tò tuntun fún mi. ẹ sì kọ sílẹ̀ sí i. àṣà yẹn ó dá wa lójú ó dá wa lójú torí bẹ́ẹ̀ ni. ẹ sọ fún nọ́mbà yín yẹn lẹ́ẹ̀kan sí o ètò three three zero two eight eight five two. ẹ ṣeun. kí láti máa ṣayé yìí sí o kò yé mi ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè. ẹsẹ̀ gbẹ̀lẹ́ ló yẹ ká ṣe ayé gba jẹ́jẹ́ ẹsẹ̀ gbẹ̀lẹ́ ló yẹ ká ṣe. gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ń rọ̀lẹ́ yìí ẹ̀ ní àràjò àlọ́ọ̀dẹ́ o àwọn èèyàn yín tí wọ́n wà ní àjò wọn á kéré oko délé wọn á padà dé báyìí láyọ̀ àtàlàáfíà ìkan ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ kàyàkàyà tá à ń ní yàjóyàjó ọ̀rọ̀ yìí ti ń jà ràìnràìn nílẹ̀ láti bí on the eighth of uh, November yìí lọ̀rọ̀ yẹn ti ń jà ràìnràìn nílẹ̀ ẹ kúrò lẹ́sà ẹ bá mi súnmọ́ kìnní ẹ pẹ̀lẹ́ sà má jẹ́ ká fojú wọn hàn um, then um, mi ní fẹ́ kẹ́ ẹ dárúkọ yín ẹ ti dárúkọ yín fún àwa abẹ́rẹ́ tó lókun ń dì nìyí <laughs> ṣùgbọ́n for security reason ẹ jẹ́ ká fowókọ yín pamọ́ ẹ sà ojú yín lé fómi tó pọ̀ púpọ̀ hmm. ẹ kú ọ̀rọ̀ èèyàn kí ló ṣẹlẹ̀ kájọ ṣe lájọ rò ní alẹ́ friday on the fifth november november àbúrò mi wá láti abuja ó wá sí ifẹ̀ torí pé ó ń ṣe mba examination lọ́wọ́ and weekend yẹn ló máa jẹ́ last weekend ó dẹ̀ ti ń lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀lì kan tó gbajúgbajà ní ìpínlẹ̀ ọ̀ṣun ní ilé ifẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn kó tó dìgbà yẹn ó ń gbé bẹ̀ láti prepare fún exam. no ó máa ń dé síbẹ̀. adéṣe hotel yẹn. ní ọjọ́ friday. ó ti pẹ́ tó ti máa ń dé síbẹ̀ bẹ́ẹ̀. no ìgbà tí exam yẹn bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní dé síbẹ̀. ṣó dé síbẹ̀ rí àbí ò dé síbẹ̀ rí. ó ti dé síbẹ̀ rí fọ́sẹ̀ mẹ́ta kó tó di friday on the five yìí. ok ó ti lọ bẹ̀ consecutively ní fún ọ̀sẹ̀ mẹ́ta rí. fún three weekends. ok. okay mo mi pe friday and saturday ó máa ń sanwó two two night. níbo lòun ti ń ṣiṣẹ́. abuja ló ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn chinese tó ń ṣe floor tiles hmm. ceramic tiles. ó hmm. wá sì fẹ́ ní masters. ó wá fẹ́ sí ó wá fẹ́ ní masters. Hmm. ṣé ọmọ ọmọ ìlú wo ni sà. ọmọ èrúwà ni èrúwà òjòkó ní barapa east ní ọ̀yọ́ state wa ń bí. kí ló ṣẹlẹ̀ so nígbà tó dé síbẹ̀ ní ọjọ́ friday ó pè ìyàwó ẹ̀ pé òun ti dé pé ó dẹ̀ rẹ̀ òun díẹ̀ pé bọ́tò òun kàn fẹ́ aṣọ ọ̀hún kóun ti dé òun dẹ̀ ti lọ́ọ̀jì sí same hotel tóun máa ń dé sí. a jẹ́ pé ìyàwó mọ hotel. yẹn. ìyàwó mọ orúkọ rìsíìtì lọlé ó ń gba rìsíìtì ó máa ń gba rìsíìtì lọ ìyàwó ẹ̀ máa ń rí rìsíìtì yẹn ìyàwó ẹ̀ máa ń rí rìsíìtì. ẹ má dà ọkọ̀ hòtẹ́ẹ̀ yẹn o gbà tó bá di wá sọ fún yàrá pé òun fẹ́ sùn díẹ̀ tó bá di òun òun á lè di òun á lè kàwé díẹ̀ so that kóun tó máa lọ fún examination ní àárọ̀ Saturday gbà tó di seven a.m. ní àárọ̀ Saturday on the sixth ìyàwó ẹ̀ pè kò píkì kọ̀ bó ṣe wáá rí bọ́ lórí ìwé jẹ. ó pè pè pè bá tó tún di ọwọ́ ọ̀sán ó wò pé a ti parí ẹ̀ sáà gbà yàn àlìsọ ẹ̀ kó lè pick call ẹ̀ sọ tún pè hàn kó pick call that was the end tí fóònù ẹ̀ ò ṣe ríngì mọ́ láti rọlẹ́ sátọ̀dẹ̀ yẹn. sátọ̀dẹ̀ ọjọ́ wo. ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún tá a wà yìí. so láti gbà yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wà worried but kán tó sọ fún àwa tá jẹ́ family tó rọ́dọ̀ mi lọ́mọ yẹn gbé tó fi má rí ní ìbàdàn bí ọ̀dọ̀ mi ló gbé ọmọ mi ló ṣe my first daughter ló ṣe ọmọ ìyàwó ẹ̀ hmm. so wọ́n wá pe ẹni tó jẹ́ ẹ̀gbọ́n wa olórí ẹbí wa pé nǹkan báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ ìyẹn ṣáà ni pé mẹ́sẹ̀gì yẹn ò yí òun ìyẹn pè mí pé kí n béèrè lọ́wọ́ àwọn tó sọ fóun ní àwọn sísítà wa so that màá lè fóun ní feedback mo ṣáà béèrè mo ṣáà padà sọ dáre òkú ṣe ọmọ kékeré so láti gbà yẹn láti kú sí ọmọ ọdún mélòó ọmọ thirty seven years nísìn ó ti níyàwó ó ti níyàwó ó ti lọ́mọ lọ́mọ mẹ́ta so láti gbà yẹn láti kò sí àwọn ọlọ́pàá Ọ̀ṣun náà ti gbọ́. àwọn náà la ṣe kọ́kọ́ lu iléeṣẹ́ ọlọ́pàá lọ́gọ̀ ẹ̀nu pé pẹ̀lú takuntakun tí a gbọ́ pé wọ́n ṣe a ní láti dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá Ṣẹ́gun sọ̀rọ̀ kankan lẹ́ẹ̀kọ́ ní ọlọ́pàá ń ṣiṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́. Mm. Ah, tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ mọ́ ẹ̀ ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ tó bá fẹ́ ṣiṣẹ́. kéèyàn wọnú holẹ̀ tọlọ́pàá bá fẹ́ mú àmú. wọ́n tíráyè wọ́n ṣiṣẹ́ gan pẹ̀lú àwọn àfọwọ́sowọ́pọ̀ àwọn tó jẹ́ ọ̀gá wọn látàbújá látàbújá hmm. àtọ̀yọ́ state ń bí yìí àti nípínlẹ̀ ọ̀ṣun náà àti nípínlẹ̀ ọ̀ṣun náà hmm. Hmm. so ẹ wá ń wá ń wá wá ń wá láti on the sixth yẹn láti on the sixth yẹn ìgbà tó di on the eight wọ́n tíráàkì fóònù yẹn wọ́n rí pé fóònù yẹn pé ìjìgbò ni wọ́n ti lókètè. ẹ o ti kúrò ní ọ̀ṣun o ti kúrò ní ilé ifẹ̀ o ti wà léjìgbò o ti wà léjìgbò they need to move into èjìgbò. ìgbà tí wọ́n dé èjìgbò ní àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ìgbà tí wọ́n dé èjìgbò wọn wọn locate fóònù yẹn mọ́ hmm. they came back to Òṣogbo they now went back to Ife. ìyẹn ní hòtẹ́ẹ̀lì yẹn hmm. so ibẹ̀ náà ti lọ ṣe banking transaction pé ó ṣàgbọ́dọ̀ lè san owó ṣó san owó by cash ni àbí by transfer but wọ́n rí i pé by transfer ni. ta ló transfer sí. ó transfer sí. ẹ wọ́n dà kọ. wọ́n dà ṣayé ìsìn o kò yé mi. ayé tótó ayé tótó. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Ṣàánú mi tó àkúrẹ́ mercy once again to Chicago life. yìí lọ́jọ́ wednesday seventeen thursday eighteen àti friday nineteenth november orí òkè àánú prayer mountain of mercy ní ọlọ́run tó pe wòlíì moses aládé olú jp bàbá orí òkè pẹ̀lú ọmọ wòlíì Pastor Isaiah o aládé jp yóò fi máa mú gbogbo èèyàn bọ̀ sípò ohun rere gbogbo tó ti pa lórí iṣẹ́ ìrànlọ́wọ́ ìgbéga ìgbéyàwó rẹ̀ ọlọ́run ṣètò fẹ́ mú gbogbo ẹ̀ padà bọ̀ sípò wa gbàdúrà lóṣù yìí ọlọ́run máa lo pásítọ̀ délé òjò prọfẹ̀t samson àti olùgbàdé prọfẹ̀t ọláìtàn pẹ̀lú ọ̀pọ̀ àwọn olórin prọfẹ̀t musa aládé olú jp bàbá orí òkè pẹ̀lú ọmọ wòlíì pásítọ̀ àìsáyà o aládé jp district superintendent ni ó máa bá gbogbo èèyàn lálejò aago mẹ́jọ láàárọ̀ pẹ̀lú ìṣòro mọ́kànlá alẹ́ láwọn fi gbóhùn àdúrà sókè ọ̀nà gbogbo ní wádìí ọjọ́ tàbí ẹ̀bẹ̀ láti bẹ̀ ti gbé ọ̀kadà olùdóṣòkò cac orí òkè àánú prayer mountain of mercy lẹ́gbẹ́ yẹn lóṣù kọkànlá yìí ohun gbogbo tó o ti pàdánù jésù máa dá padà lọ́pọ̀lọpọ̀. let's talk about it let's talk about it with, with Yinka Ayifale and DOB. wọ́n ṣàtrace ibi tí àlá ti wọ̀ wọ́n rí trace wọ́n rí trace ẹ má dárúkọ ẹni ẹ̀ hàn hmm. but wọ́n ti wá rí i pé ìkan lára àwọn òṣìṣẹ́ ilé ìtura yẹn ni hmm. wọ́n transfer wọ́n sí wọ́n kọ́kọ́ mú un ẹ ẹja sọdílẹ̀ o wọ́n rí i pé owó wà káǹtì tiẹ̀ àmọ́ òun rẹ̀ míì ti fún kọ́mpìnì òun gan rẹ̀ míì ti fún ilé ìtura òun rẹ̀ míì ti fún òun rẹ̀ míì ti fún ilé ìtura so wọ́n wá mú un hmm. so ìgbà tí wọ́n wá trace àwọn records wọn ní hòtẹ́ẹ̀lì yẹn wọ́n rí i pé kò sí any sign of pé ó lọ́jìn ó lọ́jìn níbẹ̀ wọ́n ti pa gbogbo records rẹ̀. kán má bàa mọ̀ kó sùn kán má bàa mọ̀ kó sùn bẹ́ẹ̀. tí ìbá ṣe pé ó ń gba receipt tó ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn wọn bá má mọ̀ pé bẹ́ẹ̀ ló wà. ẹ kúrò lẹ́ sà. Hmm. ẹ kúrò lẹ́. ṣàlàfíà lẹ wà sà. àdúpẹ́. ẹ kú ọjọ́ mẹ́ta. yes sir. orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá aṣojú sà. Okay, adeniran samson lorúkọ mi oh, èmi ni international president àjọ tí a ń pè ní life plus oh, foundation. àlejò wa lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ pẹ̀lẹ́ sà níbo ni ìdánilẹ́kọ̀ọ́ yín dé dúró àti pé à ń gbọ́ ìkéde àti ìpolówó ọjà kan tí ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí lẹ fẹ́ káwọn èèyàn mọ̀ sí nípa ìtí life plus tó dúró fún àti ẹ̀yẹ tó wà wájú yín. ẹ ṣe ah, ní ọjọ́ kẹrin oṣù kejìlá oṣù tí ń bọ̀ yìí òun la fẹ́ ṣe second anniversary life plus foundation international. ọdún kejì ṣó ẹ tí ìjọdún méjì lọ lárúwó gbilẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni sà ẹ ṣe àwò. ẹ ṣe lọ́dọọdún ńlá máa ń ṣe àfihàn scorecard wa kí n là ṣe yọrí wa ọdún àkọ́kọ́ tá a ṣe nílùú Òṣogbo ìlú Òṣogbo mìtìtì bákan náà a fẹ́ ṣe ọdún kejì ní ìlú ìbàdàn ní kakamfo inn tó wà ní joyce b ọ̀pọ̀lọpọ̀ lé àwọn èèyàn ìkànnlú tí wọ́n wà ń bẹ̀ lọ́jọ́ náà pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ah, special guest of honour wa lọ́jọ́ náà eh, his excellency governor ah, ṣèyí mákindé wọ́n máa wà ń bẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àwọn orí adé ọjọ́ náà bàbá wa di ikú bàbá yèyé aláàfin ọ̀fọ̀yọ́ wọ́n máa wà ń bẹ̀ àti bàbá wa Olúbàdàn of Ìbàdàn Ìyájẹ́ Ògúngúlùsọ̀ wà àwọn náà máa wà ń bẹ̀ àti àwọn èèyàn pàtàkì pàtàkì mìíràn. kí làjọ̀dún ènìyàn gbé dání kí ni àǹfààní tó wà nù pé èèyàn fẹ́ bá ń ṣàjọ̀dún. ẹ ṣe àǹfààní alákọ̀ọ́kọ́ kí wọ́n wá rí i pé gbogbo ariwo tá a ti ń pa lórí rédíò lórí Fresh FM for a whole one year kí n la mú jáde ń bẹ̀. wọ́n á rí ẹ̀rí àwọn èèyàn tí wọ́n jẹ́ sons and daughters of the soil tí wọ́n ti benefit rárá life loss. nípa iṣẹ́ ọ̀gbìn. nípa iṣẹ́ ọ̀gbìn àti ilé ah, tí èsè iṣẹ́ ọ̀gbìn àwọn tá a ti ṣe training fún àwọn tó jẹ́ wípé iléeṣẹ́ yìí ti jẹ́ ẹ̀rí fún wọn ó ti jẹ́ ọ̀nà àbáyọ fún wọn. wọ́n á rí ọ̀pọ̀lọpọ̀ tá a ti dáwọ́lé tá a ti gbé ṣe ní ọdún kejì yàtọ̀ fún àjọ̀dún yìí tó ń bọ̀ lọ́nà kí làwọn àlàkalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ níwájú ọ̀sìn ìgbín àti àwọn tó fẹ́ mọ bá a ṣe ń ṣe ojúlóge bá a ṣe ń wé gèlè. ìyẹn ti ń yà kúrò lọ́rùn iṣẹ́ ọ̀gbìn. bẹ́ẹ̀ ẹ ṣe kìí ṣe sí ọ̀gbìn nìkan bó tiẹ̀ jẹ́ pé sí ọ̀gbìn òun ló jẹ́ bàádà nílé iṣẹ́ wa ṣùgbọ́n lè tí ò ṣe sí ọ̀gbìn náà wà ń bẹ fáwọn ẹ̀dá tá à ń pè ní ajísefínní àwọn mọ́rin dọ̀tí ẹ̀dá ẹlòmíì ò láìkì sí àgbẹ̀ kan fẹ́ gbóòórùn gbẹ́ ẹ̀díẹ̀ hmm. so kálukú náà ní nǹkan so ìmọ̀ràn mi fún gbogbo ẹ̀dá tí ń gbọ́ ètò yìí ò wípé ní sátidé yìí ìwọ náà fẹ́ kópa ó fẹ́ wọnú ọdún titun gẹ́gẹ́ bí applicant gẹ́gẹ́ bí idle housewife ìwọ náà lè wá bẹ̀rẹ̀ nǹkan kan pẹ̀lú life loss o gbọ́dọ̀ wá síbi ìdánilẹ́kọ̀ọ́ wa torí pé ròyìn ọ̀tá mojúbà máa bọ̀ wá síbẹ̀ kò sẹ́dà tí ó rí ti ọ̀tá yẹ̀ sí tí ò dá mọ̀ lọ́la sátidé ọ̀la wednesday ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé lọ́fíìsì wa méjèèjì láago mọ́kànlá àárọ̀ fún àwa tá a wà ní eré abasọ̀run ìbùkún olóhàó ó dojúkọ bcos aago mọ́kànlá àárọ̀ òun là ń bẹ̀rẹ̀. ìyẹn ní ọ̀la lọ́la òde yìí ọ̀la ni wednesday o bẹ́ẹ̀ ni sátọ̀dẹ̀ tẹ kọ́kọ́ wá sọ́ńkọ́. sátidé yẹn ni àwọn tá à ń kó lọ sí oko ehoro sẹ́mi ké gbogbo àwọn tó ń bọ̀ náà kọ́ lọ́ sin ehoro mi ọ̀yà ìgbín ẹdìẹ ẹja kálukú mu tó bá wù. ṣùgbọ́n ní tọ̀la yìí ìdánilẹ́kọ̀ọ́ lẹ́fẹ̀ẹ́. ìdánilẹ́kọ̀ọ́ ni expository seminar là ń pè kí làwọn plus tó wà ní life plus gbogbo ẹ̀ láà fáwọn èèyàn. ok àwọn bó ni ìdánilẹ́kọ̀ọ́ yìí àti wáyé. ẹ ṣe fún gbogbo àwa tó ń gbọ́ ètò yìí fẹ́ wá sí ọ́fíìsì wa ní Basọ̀run ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 four two nine four seven two ìyẹn nìkan kọ́ o fún àwa tá à ń bọ̀ wá sí ọ́fíìsì wa tó wà ní ring road ilé blue tó kọjú sí si, switch si hotel ní olùsànyà junction lọ́la náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pèrè o oh seven o oh three four four six double three seven lẹ́ẹ̀kan sí o oh seven o three double four six double three seven àwa tá à ń wà ní sáìdì àpáta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa pèrè tọ́ra ní sẹ́ńtà ńbẹ̀ yẹn náà zero eight zero three five six two two one double six lẹ́ẹ̀kan sí zero eight zero three five six two two one six six. ẹ ló wá lówó ìwọlé sá o àbọ̀fẹ́ ni. fún gbogbo ẹ̀dá tí bá ń bọ̀ one thousand ni wọ́n ó mú dání eléyìí ni ó fún wa lórí ọ̀fẹ́ láti gba bronchio wa àti membership application form. ó já sí one thousand. bẹ́ẹ̀ ni àti fọ́ọ̀mù nú ẹ̀ nígbà bá wá ṣe àṣeyàn yẹn tán kálukú wa mú ìtọ́ bá wù ú nínú fọ́ọ̀mù yẹn. àwọn kan ń sọ lábẹ́lẹ̀ káàkiri pé one thousand ten. ń sọ yẹn bí ìgbà tẹ́ fi gbé wọn mọ́ra ni lórí rédíò pé tó bá débi sẹ́mínà tán ẹ wà máa sọ pé káwọn san fifteen thousand kan kìíní kankan iṣẹ́ ilé ṣàlàyé ṣókí lórí ìyẹn. ẹ ṣe one thousand ló pa dandan kí kálukú gba fọ́ọ̀mù kan fi ilé ẹ̀ owó ìdánilẹ́kọ̀ọ́ fifteen thousand naira ni ìyẹn ò pa dandan lọ́jọ́ yẹn torí pé kò sígbà tá a dáṣọ tá a rí lẹ̀ fi wọ́ a ṣàlàyé fún wọn kí n lówó ìdánilẹ́kọ̀ọ́ yìí kí ni fifteen thousand yìí wà fún ó méje là ń lò ó fún ah, ah. alákọ̀ọ́kọ́ owó mọ́tò tí ó gbé wọn lọ sóko ehoro tí ó gbé wọn bọ̀ ẹlẹ́ẹ̀kejì oúnjẹ tí wọ́n jẹ lọ́jọ́ náà a lè kó wọn lọ sóko ehoro ká mọ̀ fún wọn lóúnjẹ kọ́ má jẹ́ pé ee ni wọ́n wí bí náà ń gbọ́ ẹlẹ́ẹ̀kẹta training manual kò sí bọ́lọ́run ṣe lè jogún fún ìyàn tó kò lè rántí gbogbo tí wọ́n kọ́ lóko lọ́jọ́ náà tó bá délé ńjọ́ kejì ìwé kan gbọ́dọ̀ wà tó sọ a to z of rabbit rearing ìwé yìí ni wọ́n mọ̀ rìfáàsì from time to time ẹlẹ́ẹ̀kẹrin ní life plus owó yìí la fi ń bá wọn wá oníbàárà tí ọmọ kó ọjà yìí àwọn èèkàn kọ́ ọ̀yàn ká fi yàn án lẹ̀ àwa alábọ̀ owó oníbàárà kódà kó nípa ṣe yọrí rẹ̀. ní ẹ̀yin lẹ́ẹ̀ bá ta. bẹ́ẹ̀ ni sà. àsìkò yín ti pé ẹ mọ̀ ṣàlàyé tó kù fún ọ bá tó bá débi sẹ́mínà yín. ẹ jọ sà lórí ọ̀rọ̀ ti anniversary wa gbogbo ẹ̀dá tó bá fẹ́ wá síbi anniversary yìí anniversary t-shirt ó ti wà ní gbogbo ọ́fíìsì wa àti raffle draw ticket ẹ lọ sọ́fíìsì wa èyí tẹ́ ẹ bá fẹ́ kópa ńbẹ̀ láti lọ gba torí pé ọ̀wọ́ t-shirt ọ̀jẹsẹ̀ múni. ẹ ṣeun. let's talk about it let's talk about it with, with Yinka Ayefele and EOB ilé iṣẹ́ kan àròtún rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn ní títì. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbé gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international. ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani dr abib ọ̀nàmítúyè àti dr olùyẹmí fásinà àwọn orí adéjọ́ bákan náà ni bàbá wa kábíyèsí his imperial majesty ọba nàbídìí adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti ní ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudọ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì Large plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láago mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international èmi ò rí dẹ́nu bẹ́ẹ̀. dangers alert gbogbo ará àbàdàn tó fi mọ́ra ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ a kú oríire pàápàá jùlọ gbogbo àwọn ọlọ́kọ̀ èrò tó fi mọ́ ládàáni ọlọ́kadà àti gbogbo ẹni tó fi kẹ̀kẹ́ náà pep wá nǹkan jẹ pẹ̀lú gbogbo àwọn tá à ń dáná pẹ̀lú afẹ́fẹ́ gas nínú ilé níbi ìnáwó nílé ìtajà nílé oúnjẹ àti níbi gbogbo oríire ti dé iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tá a mọ̀ sí dangers alert lónìí no more inferno with our expro control technology bẹ́ẹ̀ni kò síná jíjó mọ́ pẹ̀lú èròjà kan àrà ọ̀tọ̀ tí dènà iná jíjó expro control technology àwọn dúkìá wa mọ́tò ọ̀kadà kẹ̀kẹ́ náà tó fi wá gas cookers lónìí rárá ti bọ́ lọ́wọ́ iná jíjù àbájì with extra controls your cars generators gas cylinders and others are protected against fire explosion. ẹ̀hẹ́ bókọ̀ bá jìnnà ẹ̀ lákì kó láti ní ẹ̀ka sọ́fíìsì dangerous alert lónìí ní number one oh two Navada Plaza off Liberty Road Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ for inquiries oh eight oh three three oh two eight eight five two or oh eight one four six one three nine eight three dangerous alert no more infalo. Let's talk about it. Let's talk talk about it with, Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà. Hmm, hmm. ẹ pẹ̀lẹ́ sà ẹ kú ọ̀rọ̀ èèyàn. now ibi tá a bá dé wọ́n trace wọ́n rí i pé olóògbé sanwó wọlé bẹ́ẹ̀ tí wọ́n sanwó fún òsanwó fún ilé ìṣura hmm. wọ́n sì ti pa gbogbo àkọọ́lẹ̀ polóògbé ó ti sun ilé ìtura yẹn rí. kí ló wáá ṣẹlẹ̀ gan sólóògbé. ah so ìgbà tí wọ́n ti táwọn ọlọ́pàá ti ṣe yẹn tán hmm. tí wọ́n wá padà lọ sí Òṣogbo tí wọ́n ti arrest ẹni tí ó kọ́kọ́ gba owó yẹn hmm, so true torturing nìyẹn wá ṣàlàyé fún wọn pé kán ṣòwò jẹ́jẹ́ ó wá dárúkọ àwọn èèyàn míì márùn. kí làwọn àwọn yẹn ti jẹ́. àwọn yẹn náà jẹ́ staff lótẹ́ẹ̀lì wọn á lọ make arrest àwọn yẹn. dárúkọ wọn pé kí ni. pé àwọn yẹn tún lè explain better. ok pé òun ò mọ much àbí. òun ò mọ much. ok pé bọ̀tà àwọn yẹn lè ṣàlàyé dáadáa. ṣùgbọ́n hmm. tí wọ́n lọ kó àwọn yẹn àfa náà wà nù wọn àfa wà nù wọn àfa yẹn ni wọn bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé báyìí báyìí báyìí báyìí. pé báwo. pé àwọn wọ́n ní wọ́n ṣe pé wọ́n ní ah, àwọn staff tán kó yẹn ló pa sínú ilé ìtura yẹn. kí nana pa ló ń. wọ́n jọ wá gíw ni. wọ́n jọ wá gíw. Ah, so wọ́n pa. báwo lẹ ṣe wá padà mi ìfẹ́ ká gé e lórí báwo lẹ ṣe padà mọ̀ pé bẹ́ẹ̀ ló wà àti pé báwo ni àwọn ọlọ́pàá ṣe ṣiṣẹ́ yẹn tẹ̀ fi rí. ṣé mo pé àwọn ọlọ́pàá Nàìjíríà hmm. so ọlọ́pàá lọ ni wọn. àfi tàn bá fẹ́ ṣiṣẹ́ sẹ́ẹ̀. tàn bá fẹ́ ṣiṣẹ́. Ah, but they did wonderfully well ṣe dáadáa ṣùgbọ́n tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò dáadáa tí wọ́n tẹ̀ wọnú dáadáa wọ́n wá jẹ́wọ́ fún wọn ní ìjẹta ìjẹta ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n jẹ́wọ́ wọ́n á mú wọn lọ síbẹ̀ yẹn lánàá ibo náà mú wọn lọ o lọ síbi ilé ìtura yẹn lánàá wọ́n á lọ fi ibi tí wọ́n fi tí wọ́n sin òkú dáre yẹn sí wọ́n á lọ fi hàn wọ́n hòtẹ́ẹ̀lì ẹni tó lọ́ọ̀jù sóòtẹ́ẹ̀ eh, wọ́n ti pa báwo ṣe mọ̀ pọ́n pa ni. olótú ẹni tí wọ́n kú jáde láti inú ilẹ̀ alàyè kọ́ òkú ni wọ́n gbé jáde. kí ló sọ dòkú. a lè sọ àwọn náà ló lè sọ. ṣé ìtàkùrọ̀ gan bẹ láàrin àwọn àtàwọn staff ni. kò ń ṣe ọmọ Ifẹ̀ an educated fellow ni chartered accountant ni. Hmm. so kọ́ ń pọ̀ so mba ni ọmọ bíbí ìlú Èrúwà dada ni so kò mú ọtí kò lẹ́yìn mineral. ẹni nígbà tá à ń sọ̀rọ̀ hmm. lábẹ́ aṣọ ẹni wọ́n wọ yàrá tí ó lodge sí ẹni wọ́n ti change wọ́n ti change bed. bed igi bed ibẹ̀ igi bed àti mattress àti mattress wọ́n ti change ẹ̀ àti duvet bed sheet everything. ẹ ṣé wọn mọ irú igi bẹ́ẹ̀dì tó wà ń bẹ tẹ́lẹ̀ ni bóyá yẹ. ṣé mọ̀ pé tẹ́ bá wọ hotel hmm, tẹ́ bá ṣe cross examination hmm. normally kò sí olóòtú ẹ̀ tí o kì í fẹ́ jẹ́ kí bẹ́ẹ̀dì wọn ó jọra wọn. Hmm. kò sí olódìbò tí ó kì í fẹ́ jẹ́ kí curtain àti aṣọ wọn kó jọra wọn hmm. but that is a single room room thirty five ni bedsheet yẹ mattress yẹ àti igi bẹ́ẹ̀dì ẹ̀ jẹ́ titun. ìwádìí àwọn ọlọ́pàá nìyẹn o ìwádìí àwọn ọlọ́pàá nìyẹn láàrin ọ̀sẹ̀ kan tí yòókù tó dẹ̀ jẹ́ bíi mẹ́rin tó tẹ̀lé àwọn rooms yìí tí ò rí bẹ́ẹ̀. Hmm. òun nìkan ni igi bẹ́ẹ̀dì ẹ̀ dá ó dá ó ti tún àwọn ọlọ́pàá sì ń ṣiṣẹ́ ìwádìí wọn. wọ́n ń ṣiṣẹ́ ìwádìí ẹ ìgbà tí ẹ pè wá pé ká gbà yín kó má di pé ó lọ bẹ́ẹ̀ ńlá ṣe sọ pé kẹ́ wá kí gbogbo ọmọ nàìjíríà kájọ ṣe àjọrò àṣàrò let's talk about it ó dìpù gan. bẹ́ẹ̀ ni sà. àákànrọ́ lé iṣẹ́ ọlọ́pàá wípé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tí wọ́n bá débi tán bá dé yìí tán fi rí díẹ̀ débi tán rí dé kí wọ́n máa tẹ̀tì. ẹ sì máa dá sí ẹ farabalẹ̀. ẹ máa dá sí ẹ ní sòrò. ẹ farabalẹ̀ ẹ máa dá sí. ká má tẹ̀tì. ṣùgbọ́n ẹ ní àwọn ìwádìí kan tẹ́ ẹ padà ṣe ó ń jẹ́ kó fi hàn wípé kì í ṣàlákọ̀ọ́kọ́. ó ń ṣàlákọ̀ọ́kọ́ sà. kì í ṣe lẹ́ẹ̀kejì. ó ń ṣe lẹ́ẹ̀kejì. kì í ṣe kẹta. kì í ṣe lẹ́ẹ̀kẹrin. kì í ṣe karùn-ún. kì í ṣe kẹfà. ǹjẹ́ àwọn tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ń jó lẹ́rìí ǹjẹ́ wọ́n wá àwọn èèyàn wọn bẹ́ẹ̀. ẹ mọ̀ pé ní nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa ń wá tí wọ́n wá ṣúkẹ́ṣúkẹ́. táwọn bá ti rí mọ́ wọ́n gbà fọlọ́hún. wọ́n bò mọ́lẹ̀. bá a ṣe bẹ̀rẹ̀ program yìí tẹ́ ti dẹnulé ọ̀rọ̀ yẹn lẹ́nìkan ti kọ́ síbi pé a n lágbára lẹ́fẹ́ lẹ́fẹ́ lẹ́fẹ́ tẹnubọ̀ yìí o ẹ yà ṣe jẹ́jẹ́ o ẹnìkan wá dá lóhùn padà pé bọ́rọ̀ nàìjíríà ṣe rí nìyẹn ẹ má pariwo o ẹ má sọ̀rọ̀ síta o ẹ má pariwo ee a olóògùn ni o. Hmm. Hmm. kò sí ní tí ó ṣe wá. ìyàwó olóògbé ńkọ́ kémi tó kúrò lérú wa nígbà tí wọ́n sọ pé kí n máa bọ̀ wá sí studio hmm. ó ti dé láti Àbújá sí Èkó by flight. òkú dáre ń kọ́ báyìí. òkú dáre sì wà ní mọ́ṣúárì ní LAUTECH hospital ní Òṣogbo. ǹjẹ́ rí bruises lẹ rí ojú àpá bí wọ́n ṣá bí wọ́n fún pa. àti ìráyè wò dáadáa ọ̀tá ń bẹ àwọn ọlọ́pàá wọn fẹ́ ṣe autopsy. láti mọ orú òkú tó pa láti mọ hmm. orú òkú tó pa àtọ́ máa parí autopsy tiwọn àwa náà fẹ́ wo a fẹ́ ṣe physical examination tiwa ṣùgbọ́n ẹ ló ti ń decompose. ọmọ wa ni tó bá ṣe decompose jù bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ wò hmm. so ọmọ wa ni. Hmm. abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. ayé gba jẹ́jẹ́ ẹ̀sùn kùnlé ló yẹ ká ṣe zero eight zero three two three two one zero five nine. zero eight zero seventy seven seventy seven ten fifty nine ojú òpó méjì ìwọ bíi plus two three four eight zero nine two two two ten five nine fáwọn tó wà nílẹ̀ òkèèrè nàìjíríà. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ tẹ fi ń gbọ́ wa. hello. hello. hello. ẹ kú ọ̀la o. yes sir. ẹ kú ètò sáà. let's talk about it. yes sir. ṣe rí àkọ́kọ́ náà ìhun tí màá sọ ni pé ṣe ó lè tó bá ti jẹ́ pé justice ò sí hmm. there is no way nǹkan báyìí màmá continue ṣẹ́wọ́ and what do I mean by justice? ṣẹ́rí gbogbo investigation olóyìnbó ní justice delay is justice denied lókun ìgbà tó bá jẹ́ pé ẹgbẹ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní kò ṣe máa ṣẹlẹ̀ kò ṣe máa ṣe kí lórúkọ ẹ̀ definitely tó bá jẹ́ pé bóyá eléyìí ó wà kò jẹ́ pé bóyá àwọn tó wà influential ló ṣẹlẹ̀ sí tàbí bóyá wọ́n tọwọ́ bọ̀ we wouldn't have had this as well so èmi kàn máa rọ àwọn ọlọ́pàá wa kí wọ́n jọ just like you said káwa náà yẹra wò látinúlé we are the reflection of the society nǹkan society fẹ́ gbogbo àwọn tẹ̀ ń sọ yìí ara wa náà wọ́n ti kúrò so èmi kàn máa kí wọ́n try láti dig deep kí wọ́n dẹ̀ bá yọ àwọn tó bá ti kí ní bá ṣẹlẹ̀ sí kí wọ́n dẹ̀ jẹ́ kí kú ṣẹlẹ̀ lórí tiwọn náà capital punishment ni we don't need to doubt it so ẹ kú ètò yọ dọ̀ tọ́lá ní láti gbọ́ ọ̀rọ̀ ẹ kú ètò náà. bàbá ń gbèrò lábẹ́lẹ̀ láti fọ ọmọ ẹ̀ṣẹ́ sọ bàbá ń gbèrò. ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ jẹ́nà gbèsè láti ẹ kúrọ̀lẹ́. ẹ yí rédíò yín lẹ̀ ṣẹ́rí ẹ̀ńtọ́nù sẹ́yìn wọ́n rí arrest ẹ̀. ẹ ẹ yóò jọ pé ni wọ́n ti gbé ẹ ní wọ́n ti arrest ẹ. Ah. Oh, ok ok tó bá ti arrest ẹ ó ló ń lo àwọn pípìn yẹn kó sọ nǹkan tó ń ṣẹlẹ̀ lóòótọ́ ó la ẹ jẹ́ ká fi ìyókù lẹ̀ sọ́wọ́ àwọn ọlọ́pàá. ok ok èyí tá à ń ṣe láti wú iléeṣẹ́ ọlọ́pàá lórí fún iṣẹ́ takuntakun tó ń ṣe ibi tó bá ṣe dé àti láti encourage wọn pé kò gbọ́dọ̀ takú síbẹ̀. ok gbogbo ọ̀nà fẹ́ ni ẹ sílẹ̀ o. ẹ ṣeun tó tó ayé tó tó ayé má le. ẹ yí rédíò yín sílẹ̀ tẹ́ bá pèlè iṣẹ́ rédíò. ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ ah, orúkọ mi ni kazeem láti olómi. ọ̀rọ̀ ẹ bá wa dá sí. Eh, ìdèmí fẹ́ kí gbogbo ayé mọ̀ ní pé gbogbo ọlọ́pàá kọ́lé èèyàn rẹ̀ jẹ́ ṣe jẹ́ ọlọ́pàá hmm. so tí gbogbo èèyàn wọn wá ti jẹ́ ọlọ́pàá hmm. káwọn náà mọ̀ pé èèyàn bíi wa làwọn èèyàn tiwọn náà hmm. ọpọlọ tí a fi ń ṣe lọ tó fi ń dùn báyìí kán bá wa ṣe délẹ̀ torí ọlọ́run gbogbo ẹjọ́ bá sì wà ń kó agbára náà kọ́ mọ̀ gbogbo ìṣe gbogbo ẹbí ìhun lọ́wọ́ à ń kó agbára ìjọba mú wọn tá a ti ṣe léè láti gbé kò sí ẹni tí wọn lè gbé o bí ọba kàn wọn lónìí ó lè kà wọn náà kánjọ kan bá wa ṣe ìwádìí tó tó ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. ẹ kú ọ̀lẹ́ bọ̀dá. ẹ kú ọ̀lẹ́. ẹ orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. mo wá ṣojú iléeṣẹ́ twac interior imported furniture. twac twac twac. ẹ pẹ̀lẹ́ sà mm. ẹ jẹ́ kí àwọn tó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ mọ sí iléeṣẹ́ twac dúró fún. yes twac interior imported furniture ìyá bẹ̀ni àti ń rí ojúlówó àwọn èròjà ilé bíi àga bed àtàwọn decorations lóríṣiríṣi tó jẹ́ imported ni o. tó jẹ́ ti ilẹ̀ òkèèrè tó jẹ́ ti ilẹ̀ òkèèrè tó mm. sì bá gbà mú. ẹ ta ti ilẹ̀ yìí nítorí àkà àtàtìlẹ̀. torí pa nígi ilẹ̀ yìí ilẹ̀ yìí ọ̀dà ló <laughs> abéèrè ni. ibi náà náà ti ń kó gí lọ sọ́hún tó ti lọ ń ṣe wọ́n tún kó padà wá bá wa náà ni. ló ń ṣàánú wa. oh yes báwo ni quality nǹkan tẹ́ ẹ fẹ́ tà fún wa yìí ọdún mélòó ni warranty àbí guarantee tó wà lórí ẹ̀ méjèèjì àti garanti àti warranty ọdún méjì garanti àti warranty ló wà lórí ẹ ọdún mélòó méjì láàrin ọdún méjì yẹn tí n bá ràga lọ́dọ̀ yín tẹ̀sẹ̀ ẹ bá yẹ ẹ gbé tuntun fún mi. láàrin ọdún méjì yẹn tí bá ra bẹ́ẹ̀dì tó bá yẹ wó bí àtìkù. ìwọ náà gbọ́dọ̀ mọ irú èèyàn tó gbégun orí bẹ́ẹ̀dì. ẹ ìwọ náà mọ irú àwọn èèyàn tí ó mọ jókòó sórí àga rẹ <laughs> àbí ta ló fẹ́ kó bá. o ah, ti láìkì èèyàn tó bá sanra jù. Ah. ìwọ náà láìkì èèyàn tó bá nípọn ah. kí ló dé gan mọ́ kó bá mi. ti go. ìpìlẹ̀ <laughs> yín kúsẹ̀. ọkọ ìyá ọpẹ́ mi pọ̀. <laughs> new year promo la mú wá sí. mú yìí wá promo. new year promo la mú wá sórí <laughs> ètò lónìí alẹ́sọ kórìṣìṣì ẹ̀bùn sílẹ̀ fún àwọn tó bá wà rajà ní àsìkò yìí. ẹ má màmá ẹ̀ jẹ́ yóò bí ẹ tẹ́ ẹ wá polówó ní ẹ jẹ́ fèsì iṣẹ́ yìí bí yín ká ṣe mọ gbé yín sébè yìí sébòrò. ẹ wo bíbẹ̀ yàrá ìtì kẹ̀kẹ́ níbí táàmù mọ̀ ń ẹ ti gbé látòrí wá. ẹ farabalẹ̀ ẹ̀mí sínú ẹ̀mí sínú ẹ̀mí síta ó yẹ ẹ sọ̀rọ̀ new year promo la mú wa lónìí. a ní pè mú yìí wá. new year promo <laughs> la mú wa lónìí. ẹ ṣe now àti lóríṣiríṣi àwọn ẹ̀bùn tá a kú sílẹ̀ fún àwọn tó bá wà rajà lásìkò ọdún yìí ọdún kérésìmesì àtọdún new year eléyìí tí à ń wò lọ́ọ̀kan yìí kọ́lọ̀ jẹ́ ká ṣọdún ayọ̀ lọ́wọ́ lọ. náà gbogbo àwọn tó bá wa ra ọjà ní iléeṣẹ́ storac interior imported furniture oríṣiríṣi àwọn ẹ̀bùn àti ní àpò rice òróró twenty five litres then àwọn tó bá bá ara wọn royal chairs wa tẹ́ bá royal chair lọ́dọ̀ wa lásìkò yìí àfòyín ní imported dining set. Ah. Ah, bẹ́ẹ̀ni dining set yẹn tóyè lóní royal. royal eh. ó oríṣiríṣi ó bẹ̀rẹ̀ láti one point three fifty one million three fifty thousand. ok ẹnu bùkátà ìtọ́ wà ní one million three fifty thousand. ẹ eh, bọ̀dẹ̀ kó ṣe àṣì pẹ̀lú ẹ̀ fún mi. àfòyín dining set. lọ́fẹ̀ẹ́. dining yẹn tó èlò kí ló dé tó fẹ́ bẹ̀rẹ̀. Ah, èyàn bíi mọ́ṣà mọ́ tẹ́ fún mi. kọ́sítọ́mà ni dalóhùn o ah. má fi lẹ́ fi sọ̀tọ̀ rẹ̀. dining table ah, kò ní ọjà rà. farabalẹ̀ tẹ bá gba dining tán lọ́wọ́ yín èyí sì lè kọ fọ̀ sí ìsílẹ̀gbẹ̀. àwọn kan lórí royal ṣe à ń tiẹ̀ ni yóò ta dining. yes lọ́wọ́lọ́wọ́ báyìí àti wá kó àwọn orthopedic mattress wá sí nàìjíríà báyìí àwọn tó nílò orthopedic because gbogbo ara rí pé à ń ṣe wàhálà à ń lọ bọ káàkiri tẹ́ bá fẹ́ sùn lálẹ́ ó yẹ kí èèyàn lè sùn ní ọ̀tún fẹ́ẹ́dì bẹ́ẹ̀kì tó make sense different sizes lásìkò wá sí nàìjíríà tẹ́ bá bá ara orthopedic bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ní toac interior ẹ̀bùn wà àwọn dressing mirror. ṣé gbogbo ọjà yín ló lẹ́bùn lórí rẹ̀. lọ́wọ́ tó bá ń ṣe promo lọ́wọ́ ok fún ọdún end of year promo launch lọ́wọ́ bí àwọn kan tẹ́ bá rà ó bá ṣe gbé wọn sí òní ó determine àwọn ẹ̀bùn tá a máa fún yín tẹ́ bá ti rẹ́ ní ti tó ti above two hundred thousand àkúráìsì ńlá la á gbé fún yín. àwa tá a ti rajà sẹ́yìn nǹkan wọ́n rántí yín wò jọba ah, wọn ẹ ah, eh, eh, eh, lè rewind ẹ ah, lè rewind ó ti dà ó ti dà ó ti dà mo rò pọ́nrọ̀ rẹ ó wù mí lórí mi. wọ́n yóò sọ fáwọn staff pàdé kọ́fìdì kan àga níbi àbádé ẹ wọ́n fìdí kan àga mo fẹ́ gbà tuntun. eob máa fò lórí àga. Àgbẹ̀kẹ́ Kọ́ládà ìsí shopping complex làwà opposite yídì praying ground ní opposite yídì àti máa ń ṣàdúrà ní yídì ní Àgòdì gate Ìbàdàn níbẹ̀ ni torac interior imported furniture home of imported furniture níbẹ̀ la fi kalẹ̀ sí àwọn nọ́mbà tẹ̀lé máa pèsè eré òtún láti bẹ̀rẹ̀ promo nìyẹn o láti òní lọ báyìí o oh eight o oh three four seven three zero five zero six o oh eight o three four seven three zero five zero six tàbí o eight o two three two three seven seven three one oh eight oh two three two three seven seven three three one. àwọn àwọn èèyàn wá wà lókè òkun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wọn parí ilé wọn ní ìsìn wọ́n fẹ́ kó àga àti àwọn ìtìrí ọgbọ́n fẹ́ ṣiṣẹ́ inú ẹ̀ ṣé ẹ lè bá wọn handle ẹ̀. gbogbo ẹ̀kọ́ tá a máa ń ṣe lọ́dọ̀ wa. Hmm. nọ́mbà wo lèèyàn lè pèsè láti bá wọn ṣe irú èèyàn. ó náà ni mo ti pè é ok the same number náà ni. Oh oh three four seven three zero five zero six ẹ bá ṣe ń bá wa ra àwọn orthopedic bed yẹn là ń fún yín láwọn duvet imported duvet àti imported breast i mean breast spread tó jẹ́ imported lọ́fẹ̀ẹ́sì. ẹ dìde ẹ dìde ẹ dìde imported ẹ dìde o ẹ dìde. wọ́n náà sọ pé imported breast ẹ dìde ṣẹ́gun ni ọmọ mi ẹ má sọ ètò ẹ má sọ ètò di nǹkan mi máa lọ ẹ dìde dìde. jẹ́ kan sọ àdírẹ́sì ọ̀dọ̀ wa. wọ́n ti sọ èmi lọ́wọ́ fẹ́ sọ. ètò sọ àjẹkẹ́ kọ́lọ́dà ìsí shopping complex làwọn opposite gidi praying ground agodi gate ìbàdàn eob hmm? apọ̀ ilẹ̀ yìí. gbádùn appearance yẹn bàjẹ́ bàjẹ́ twerk enjoy you twerk twerk. nọ́mbà lẹ́ẹ̀kan sí ah, eh. eight four three four seven three zero five zero six àti oh eight oh two three two three seven seven three one. ẹ dìde ẹ sá àmọ́ sùn wọ́n fún wọn ní breast. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. ralẹ̀ kólé aláràbarà lé lórí ó yá nílé iṣẹ́ tó ta ojúlówó lẹ̀ rẹ́kí property ilé iṣẹ́ kààrọ̀ ọ̀tọ̀ ni tó ṣe fọwọ́sọ̀yà fún tọ́rọ̀ bá dọ̀rọ̀ káralẹ̀ sí gbangba lówó péréte plot ilẹ̀ kan tí wọ́n tà ní six hundred thousand tẹ́lẹ̀ ní honeycomb garden tó wà ní igbó lóyún ọjọ́ nìbàdàn ó ti di four hundred thousand naira báyìí èyí láǹfààní láti jẹ́ kí gbogbo mùtúmù wà ralẹ̀ kọ́lélẹ̀ lórí kéréke lọ́nà tó wọ bẹ̀ pẹ̀lú iná ọba tó dúró re gbogbo lẹ̀ wọn ló ní sí of o ọ̀pọ̀lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òtòkùlú ìlú ló ti ń gbé ní honeycomb garden àǹfààní wà láti san fifty thousand naira sílẹ̀ tó sì mọ san yòókù pẹ̀lú ìrọ̀rùn rẹ́kì properties ó pẹ́ tó ti wà àti máa ṣe bọ̀ wọ́n kójú òṣùwọ̀n wọ́n wà ní thirty seven ọ̀yọ́ road providence court ajibade ìbàdàn pè wọ́n sórí zero nine zero two eight six one six five zero three rẹ̀ èyíkéyìí ilẹ̀ rẹ́kì properties pẹ̀lú ìrọ̀rùn lówó péréte. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ṣé o rí iṣẹ́ nínú mi kò fẹ́ lé kọ́sítọ́mà sẹ́yìn lára ẹ̀ ó lóun wá sórí lẹ́tọ̀ọ̀kì bá ti tì ó lórí ọkọ yẹmi lòun tó ń mọ̀ wá. kí ló dé sẹ́mi ni mo lé ní. o ti kọ́ nífun jù. ìkọ́ nífun ebi mo ń béèrè ìbéèrè tó wà lọ́kàn àwọn ará ilé èmi mò ń dọ́gbọ́n béèrè àwọn ń rò lọ́kàn mo sì ń wù mọ̀ bí mo wà. èyí tí ó sọ tó kọ́ lẹ kò sẹ́ni tí nǹkan ò lè kọ́ lẹ́nu. imported bed spread ló fẹ́ sọ fún mi ló fi sọ fún mi for bed spread. bed satile bed bed spread ló fẹ́ sọ bed spread. Hmm. ọlọ́run wo yìí yóò wọ̀ ọmọ yín ìtẹ́ ìṣe bí aláìbáde rí olóhùn sùn ẹ̀ fún defamation. àkàìmọye adìyẹ ni wọ́n ń sùn. bọ̀dá ẹ má bínú o. yóò su èmi mi ò ní lọ́ọ̀yà. <laughs> àwọn òpè ọ̀rẹ́ ẹ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ ìtàn ni. yóò mọ ogun mm. ó dàbí tó ṣẹ̀ṣẹ̀ raṣọ tuntun ní gbogbo òde ní mọ ogun lọ. ọfẹ lọ court by all means. àló dúró ó dúró sí sàlẹ́ǹjì ó ó lóun oṣù ẹni tó bá jáná mo ní kí lọ́kàn wọ́n ní jọba yọ. ọfẹ sùn ẹni bá jáná. wọ́n ní jọba yọ ṣèjì. ayé tuntun ayé màlẹ́ aláti aláti ṣàwàdà ká ká máa gbé ọ̀rọ̀ kúrò lára ẹ rí i pé ńgbà tẹ́ ẹ dé ojú yín ti yàtọ̀ síbẹ̀ ṣe wà níbí kì í ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ dùn mọ́ wa nínú àmọ́ gbogbo ètò tó wà lórí ìkànnì yìí ló ní fìlọ́sọ́fì tiẹ̀ ó ti yé yín eléyìí kì í ṣe ìrírí ayé táàmù mẹ́kànlẹ̀ lẹ́mẹ̀wá pé hmm, ẹ̀yin kọ́ èyí wọ́n <laughs> yàtọ̀ síra wọn tá a bá sọ̀rọ̀ débì kan á ṣe yẹ̀yẹ́ á gbé kúrò lára kó mọ̀ di pé à á kúrò lórí ètò ìfúnpọ̀ lọ́mọ ọ̀gá ó ti yé yín sà hmm. ọlọ́run àforíjì ẹni tó ti lọ a sì mọ̀ pé àṣírí aṣebi ò ní bò hmm, pẹ̀lú ọwọ́ táwọn ọlọ́pàá ti ẹ̀ mú yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ lẹ́ni ó tún fi wá lọ́kàn balẹ̀ pé ọjọ́ iwájú iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà ó sì máa dáa hmm. àbá sì ra àwọn tó ń baṣẹ́ wọn jẹ́ ọlọ́run ó tú àwọn náà láṣìírí ẹ jẹ́ ń gbé ìpè hello. irọ́ olúwa ni mò ń rìn rìn ẹ jájọ lọ bí mi. ẹ kúrò ńbẹ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ ní fi ń gbọ́ wa. hello. hello hello. hello. ẹ kú ẹ̀lẹ́ ẹ kú ẹ̀sìn. ẹ rà sà. orúkọ tèmi ni pásítọ̀ káyọ̀dé ọlánìkejì láti ìlọra. Hmm. arákùnrin mo kí arákùnrin pé wọ́n pẹ̀lẹ́ owó ó bá ní wọ́n ní owó ẹ̀wọ̀n ìgbà tó dúró. ohun tí ìfẹ́ bẹ̀rẹ̀ ni pé owó tí ó transfer ni tí owó yẹn á dé wọn bá yẹn ni àbí báwo ni. n tẹ́ ẹ sọ òye wa sà. owó tí wọ́n tí tí wọ́n gbà lọ́wọ́ ẹni tí wọ́n pa yẹn tí owó yẹn pọ̀ ó ga tó wà ní. ó pé ẹ tẹ̀lé ètò yìí rárá sà. owó hòtẹ́ẹ̀lì lásán ló transfer owó hòtẹ́ẹ̀lì lásán nìkan ló transfer. hello. hello. hello yìí ló bì. ẹ ra sà ẹ máa pẹ̀lẹ́ sà ẹ máa kó iṣẹ́ ọpọlọ Ọlọ́run máa ṣe àwọn jẹ ká máa rí yín báwo. àmín àmín. ẹ ṣe tó dé arúnà látàgbọ́ wòye o iléeṣẹ́ fresh fm ní ìjọ ìjọkùn ní jóná lágbára Ọlọ́run á máa ga sí i o. kẹrí ah. inú mi dùn pé ẹ gbé gàgàgàgàkì fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá tó dá wà àwọn pápá wọn pọ̀ díẹ̀ àwọn tí ò dá náà wà bẹ́ẹ̀ kẹrí nítorí wọn dùn mí ni wípé wọn bá ti lè mú yàn pé wọn pààyàn tí wọ́n dẹ̀ rí evidence kò yẹ kó máa delay judgement hmm. court judgement ló yẹ kó máa fún ẹ̀ immediately. ẹ mo béèrè lọ́wọ́ alàgbà yìí mo ní ṣé wọ́n ti charge kéèsì sí court ká tó di pé a sọ̀rọ̀ lé wọ́n ní wọn àti charge sí court ó jọ kó ń ṣe ṣe ah, investigation. ó ń pẹ́ jù ẹ wọ́n gbọ́dọ̀ ṣe ìwádìí. ẹ kọ́ ṣèwádìí kó má jẹ́ kó pẹ́ jù nítorí ọlọ́run torí pé táwọn bá ń tètè ń ṣe hot judgement kọ́ máa rí pé ẹjọ́ mú pé wọ́n bá orí èèyàn àbò pààyàn wọ́n pa lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èmi ìyá káwọ́ kò ah, ah, ah, òfin ò fààyè òfin ò fààyè lẹ òfin ò fààyè ẹ lẹ o gbọ́dọ̀ délé ẹjọ́ ká dájọ́ dá ẹjọ́ tó tọ́. ẹ máa dé kò bọ̀. hello. hello. hello? hello. hello. o oh, jare uh, talk about it. Uh, let's talk about it. Uh, I think talk about it sir. ẹ eh, inú mi dùn ẹ wo kẹrin bí ọládìmẹjì lórúkọ mi sẹ́rí inú mi dùn bí àwọn ọlọ́pàá yẹn bí wọ́n ti ṣiṣẹ́ dáadáa rẹ̀ sẹ́rí ní nàìjíríà wọ́n máa ń sábà ṣe iṣẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n bá wá yá tó yẹ ká rí díẹ̀ àkànní mọ ibo tó gbàgbà hmm. mọ́ ẹjọ́ ẹ má jẹ́ kí irú eléyìí orí bẹ́ẹ̀ rẹ dákun afẹ́fẹ́ ẹjọ́ ẹ tọwọ́ bọ̀ ẹ kojú sí i kò jù bẹ́ẹ̀ lọ sí. bí o bá sọrí ẹni ayé tuntun ayé tuntun ayé màlẹ. hello. Hello. Hello. Hello. Hello. Ẹ kúrò lọ. Olóyè Ajíbádé ni láti lọ. Ẹ À ń gbọ́ yín. Ẹ dákun ẹ ṣeun. Gẹ́gẹ́ bí bàbá mi tí wọ́n sọ̀rọ̀ yìí bí wọ́n sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ kí wọ́n tó kí n tó kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n wí kí wọ́n dákun kán jọ̀ àti rògbòdò rọ̀rọ̀ báyìí kó jẹ́ pé torí tí wọ́n sábà ṣẹlẹ̀ ni pé àwọn tí ń bẹ lókè ọ̀pọ̀lọpọ̀ wọn náà nìṣòro wa nípò báyá ní ìsinmi wọn ní kinní kan ṣe wọn ti kòlí jíkú kinní kan bọ̀ wọn tẹsẹ̀ ilé kan bọ̀ ní tí ò yẹ kí orí bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n fi ọkàn yín balẹ̀ torí pé gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun mọ̀ sí ọ̀rọ̀ yìí spíkà wa nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mọ̀ sí ọ̀rọ̀ yìí wọ́n ti dá sí i wọ́n ti dá sí i àwọn èèyàn tó nífọ̀n lẹ́ẹ̀kan náà wọ́n ti dá sí i kódà dé Àbújá nígbà wọn bá àwọn èèyàn sọ àwọn sókà ń jọ sí nígbà ya àgbọ̀ kankan mọ́ oríṣiríṣi látà ń gbọ́ ọ̀rọ̀ tí ń bá yàn nú jẹ́ lèèyàn ń gbọ́ ọlọ́mọ kí ni owó bàjẹ́ ẹ ṣeun o ọ̀rọ̀ mo rò pọ́rọ̀ mi ti yé yín. ó ti yé wa ẹ ká fi àsìkò yìí rán gbogbo òbí létí àti àwọn sisi wa àwọn ọmọbìnrin wa tó bá rẹwà tó jojú lóge Miss Ọ̀yọ́ tí iléeṣẹ́ mayor Isaac Brown pẹ̀lú àjọṣepọ̀ Fresh FM tí wọ́n máa ń ṣe ní ọdọọdún tọdún yìí tún ti ó ti kọ́ on the twelve ni wọ́n máa ṣe àṣekágbá ẹ̀ ṣùgbọ́n obìnrin tó bá rẹwà tó dá rẹ̀ lójú tó dá rẹ̀ lójú ó lè gba fọ́ọ̀mù láti kópa ẹni tó bá sì jẹ́ àkọ́kọ́ tó bá jáwé olúborí ọmọge tó dúró dáadáa ọmọge tó dúró tó nà tán hmm ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ó sì ní nǹkan ní ọlọ́yẹ. nǹkan lọ́pọlọ torí wọn béèrè béèrè o. nọ́mbà tẹ́ pè sí rẹ́sẹ̀ bá fẹ́ gba fọ́ọ̀mù ẹ lè wá gba fọ́ọ̀mù yìí náà ní Fresh FM o tàbí kẹ́ ẹ pè nọ́mbà yìí ọ̀nà náà tún lò fún WhatsApp project yìí zero eight zero three seven one seven eight zero four three zero eight zero three seven one seven eight zero four three fún àwọn tó bá fẹ́ gba fọ́ọ̀mù ẹ pè nọ́mbà yẹn kí wọ́n fún yín ní àlàyé. ẹ má pe nọ́mbà tiwa o. tiwa kọ nọ́mbà tá a pè yẹn ni kẹ́ ẹ pè ní wọ́n ti fún yín ní àlàyé bẹ́ẹ̀ ṣe rìn tẹ́ fi gbà tẹ́ bá dẹ̀ fẹ́ gba fọ́ọ̀mù náà ní ẹ lè wá sí Fresh FM kẹ́ wá gba. wọ́n sọ bẹ́ẹ̀ ṣe ga tó kó tó di pé ẹ gba fọ́ọ̀mù. Ah, ah, láì ṣe portable kí ló dé ènìyàn fẹ́ ní fọ́rọ̀ bí o bá sọ ènìyàn ò fẹ́ ní E ẹ kọ́ lẹ́ o. hello ẹ kọ́ lẹ́ sá. orúkọ yín níbo lẹ ti ń pè wá. orúkọ tèmi ni farmer mojí david láti lè ṣe extra large farm. oh extra large farm ẹ kúrọ̀ lẹ́. ẹ kúrọ̀ lẹ́ sá ẹ ti jẹ́ mẹ́ta. Ah, ojú yín là ń retí pa máa rí i ẹ má bínú sí wa. ohun lè fi ṣọwọ́ ẹ ṣàlàyé fún wa nípa iléeṣẹ́ Extralaje. iléeṣẹ́ Extralaje fund nǹkan mẹ́rin ló darí lórí alákọ̀ọ́kọ́ family easy kájàkọ nírọ̀rùn ọ̀nà tí yóò fi lè gbà ṣiṣẹ́ àgbẹ̀ láì ṣe wàhálà púpọ̀ ẹlẹ́ẹ̀kejì eating healthy gbogbo nǹkan táwọn àgbẹ̀ tá à ń ṣe léṣe sọ́làtà tó ń jẹ wa náà la fi ṣe jáde àwọn oúnjẹ ìtorí pé kò wá ní kẹ̀míkà kò ní gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn oúnjẹ kó máa ṣara lóore àwọn èèyàn sọ pé àwọn ní àìsàn wọ́n dẹ̀ ń gbé ìgbéra ara wọ́n dẹ̀ ń ga ẹlẹ́ẹ̀kẹta leave healthy tí ò jẹun tó dáa tí ò ní kẹ́míkà tí ò ní ó di tó gbégbé ayé àlàáfíà ẹlẹ́ẹ̀kẹrin making money ọ̀nà owó lálẹ́ gbà láti máa mé owó nínú iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ oúnjẹ àwa wá ní ọ̀nà mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ yẹn fún àwọn èèyàn tó bá darapọ̀ mọ́ láti máa ṣiṣẹ́ oúnjẹ ìwádìí tó wá bẹ́ẹ̀ máa wọlé lóòrèkóòrè torí gbogbo ìgbà tọwọ́ bá ti ń lọ fẹ́ni báyìí táwọn èèyàn ń jẹun bẹ́ẹ̀ náà lówó ń wọlé fún àgbẹ̀. irú àwọn oúnjẹ wo ni ó ń jáde látọ̀dọ̀ yín. oúnjẹ wa pọ̀ ta o ìmáníkì bẹ̀rẹ̀ sí kaba ilẹ̀ akú. ẹ dárúkọ àwọn oúnjẹ ká sì sọ pé tá a ti lè rí àwọn oúnjẹ yín ṣe rí gbogbo ẹ̀ náà máa ṣe wá rí torí a ní ìgbékalẹ̀ ètò kan tá a ṣe ó ti di oṣù kẹta tá a ti bẹ̀rẹ̀ báyìí a pè ní senior citizen day nítorí àdìsọ́wà pé àwọn àgbàlagbà nǹkan méjì ló ń ṣe wọn number one ó ní àwọn àrùn kan tó máa ń bá àwọn àgbàlagbà sọ ìdàkejì pé ó ti ń dàgbà you know diabetes nǹkan kan bẹ́ẹ̀ yẹn dọ́gba arthritis wọ́n ní diabetes wọ́n ní hypertension glaucoma prostate problem oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ọlọ́run wá pàwọ́ aláwọn àṣírí kan léṣe extra large fan tó jẹ́ pé oúnjẹ ni àwọn ìlábẹ́rẹ́ àmóògùn oúnjẹ náà là ń fún àwọn èèyàn wa jẹ tára wọn dẹ̀ ń yá so a máa ń ṣe ètò yẹn lẹ́ẹ̀kan lóṣù ìní irú ètò yẹn ń bọ̀ ní ọ̀tún labá ìjọ thursday november eighteen ah. ní ọ́fíìsì wa tó wà ní liberty road so gbogbo àwọn àgbàlagbà ẹ̀rí àpò ní senior citizen ẹ wá ẹ jẹ́ ká jẹ́ gbogbo nǹkan tó ń ṣe yìí a tún máa ṣàyẹ̀wò fún wọn lọ́fẹ̀ẹ́ hmm. sẹ́mínà yẹn fúnra ẹ̀ ọ̀fẹ́ ni àyẹ̀wò tá a máa ṣe fún wọn medical check ọ̀fẹ́ ni ṣùgbọ́n oúnjẹ ká máa fi strike ní ẹ lọ lo nǹkan báyìí lọ lo nǹkan báyìí ọlọ́run dẹ̀ ń gbọ́ ara àwọn èèyàn ń bí àti ráwọn tó yẹ pé wọ́n ti bùkù tí àtọ́lọ̀ jẹ́ ìgbẹ̀rún àlàyé wọn nọ́mbà tí wọ́n máa pè wá sí kà. àwọn tẹlifóònù nọ́mbà yín àwọn àwọn tẹlifóònù nọ́mbà yín. àwọn ẹ̀wọ̀n tó fẹ́ fún wa sí ètò yẹn ní ọjọ́ tọ́ọ̀dé ọ́fíìsì wa wà ní nọ́mbà one forty one Nabada Plaza eléwúrẹ́ bus stop ní tabati lọ sí liberty liberty stadium eléwúrẹ́ bus stop opposite ẹ̀ka ẹ̀kúrí extra large one kí wọ́n máa send invite me sí wa báyìí pé mo fẹ́ wá ṣètò yẹn ní jẹ́ fún mi. àwọn arúgbó tí ò bá mọ̀ ọ́n kà àwọn arúgbó tí ò mọ̀ kọ́ mọ́ kà nǹkan báwọn ṣe máa ṣe iṣẹ́ rẹ̀. wàá rẹ̀ mi dáwọ̀ ṣe wàá rẹ̀ mi dáwọ̀ ṣe ṣe rí èrò èrò máa ń pọ̀ àbẹ̀fẹ́ pèsè ìgbéga fún wọn láti jókòó. ṣé kò lówó wọlé nú kò sówó wọlé ń ah. mọ́tíkà ṣẹ̀ṣẹ̀ kó máa fún wọn ọ̀fẹ́ ọ̀fẹ́ náà ni ah. ṣùgbọ́n ìjọ méjì la fẹ́ fi ṣe sà ọjọ́ wo àtọjọ́ wo ìjọ kìíní àwọn àgbàlagbà yẹn ọjọ́ wo àtọjọ́ wo ìjọ àwọn senior citizens wa iṣẹ́ tọ́ọ̀dẹ̀ December eighteen ọ̀tún láàyè ìjọ tọ́ọ̀dẹ̀ òun ni ṣàgbéṣe àwọn àgbàlagbà aago mọ́kànlá àárọ̀ la máa bẹ̀rẹ̀. ẹ júwèé ibi tẹ́ ló ti máa wáyé yẹn dáadáa. eléwúrẹ́ bus Liberty Road òun ni aago mọ́kànlá àárọ̀ la máa bèrè ṣùgbọ́n kí wọ́n tètè dé so that wọ́n á lè tètè dé gan jókòó sí. tó bá fẹ́ tẹ àtẹ̀ránṣẹ́ àtẹ̀ránṣẹ́ tẹ ní kí wọ́n tẹ ìránṣẹ́ yẹn nọ́mbà wo ni wọ́n á tẹ invite me yẹn sí. invite me yẹn kọ́ máa tẹ wọ́n lè ṣe lórí whatsapp wọ́n lè ṣe lórí sms ju zero nine zero four two. Sorry, yellow nine zero. Four Nine Lẹ́ẹ̀kan sí. Zero Four nine one. ẹ ṣeun adúpẹ́. so ìyẹn ní káwọn tí wọ́n fi di ẹlẹ́ẹ̀kejì bá a ṣe ń sọ̀rọ̀ pé kábà lọ́jà àwọn nǹkan míì tún wà àwọn bàbá wa sọ wọ́n ní àìlówó lọ́wọ́ bàbá àjọyọ̀ ọlọ́mọ yẹn kí èèyàn fi àgbà tó wá di pé tọ́mọ ìbá sẹ́ǹdì owó èèyàn lè jẹun tá a ń sọ̀rọ̀ ètò ìlera wọn jọ yẹn bára wọn ṣe máa yọ oúnjẹ tó máa jẹ tó máa ṣe àwòkè àti máa wá kọ́ wọn ní àwọn iṣẹ́ tó lè ṣe pẹ̀lú wa kí wọ́n lè fowó kékeré bẹ̀rẹ̀ ẹni bá lówó ńlá tí wọ́n á jókòó sílé tí owó àdẹ̀ máa wọnú àkáǹtì wọn tí wọ́n ní máa bú òfin ọkọ̀ bí òkú ìjẹ́ǹdè wọn. Gbogbo àwọn àgbàlagbà wa tó ti tẹ̀yìn sí lẹ́nu iṣẹ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB màmá ìyàbọ̀ ni o. ẹ kú ojúmọ́ o. ìyàwó lọ́mọ rẹ̀ ló wá fẹjọ́ rẹ̀ sùn. kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún. ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fáwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́kọ́ lára mi le èmi ò lọ sí ilé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera sálábòyún bá ní ló máa hàn lójú rẹ o. eré eré tó la ló ṣe nígbàdí aláboyún ibẹ̀ la ti ń kọ́ pọ̀ tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tó ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi. kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera ń là sílẹ̀. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba fẹ́tò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Zero zero three two three two one zero five nine. Ah. Hello. Ẹ ẹ kúrò lẹ o ẹ jọ mi ní dẹ. ilẹ̀ hello. hello. yẹ ká ṣe. ayébàjẹ́jẹ́ eh, alàgbà mo bàbá yín kẹ́dùn bàbá yín kẹ́dùn máa sì gbàdúrà pé ọlọ́run á rọ ọmọ ìpínlẹ̀ bí lọ́kàn ẹ jẹ́ ká fi ọkàn sọ́dọ̀ ọlọ́run ká sì gbàgbọ́ nínú àwọn iléeṣẹ́ ọlọ́pàá wípé wọ́n á ṣe ohun tó tọ́. bí ìdílé ìbá wá sórí ètò ìdájọ́ kì í ṣe iléeṣẹ́ ọlọ́pàá o ọ̀dọ̀ àwọn adájọ́ ni ìyókù wa o. kákan tún lu àwọn iléeṣẹ́ ọlọ́pàá lọ́gọ̀ ẹnu lẹ́ẹ̀kan sí pé ẹ ṣe ibi tẹ́ ẹ bá dé ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ibi tẹ́ ẹ bá dé. tí wọ́n tiẹ̀ lè mọ̀ pé wọ́n wádìí títí wọ́n fi tọpinpin ẹnínú ẹnínú dúvè ni wọ́n fi yí. ẹ̀rọ àgbèsínú kátọ̀n. inú kátọ̀n wọ́n fi dúvè yí odindi ọmọ onílé ọlọ́nà wọ́n á sínú kátọ̀n hmm, ibi tí wọ́n ń dalẹ̀ sí. bẹ́ẹ̀ igbó bá ṣe ń lọ àní tí àwọn aráàlú di sí i gbàtà bá ti gbé síkọ̀ tó bá ti wà ní àkàtà adájọ́ àwa ó sinmi lórí ẹ̀ a sinmi. ṣùgbọ́n títí tí ìwádìí ó fi tì í gọ́gọ́ dé iwájú ilé ẹjọ́ a máa jẹ́ kí àwọn aráàlú gbọ́ nípa ẹ̀. ṣẹ́gun jẹ́ àlọ́. ìwé ọlọ́bẹ̀ ṣe àwọn tó bá fi fẹ́ jẹ́ ẹ̀kú àìbínú. fọlá adéjọ́lá ìṣọlá adúlẹ̀ mi lorúkọ mi owó bọ̀ ọ̀bọ̀ ló bù tí ọlọ́run ṣẹ́gun ló kọ mi ẹni ìtàn olùṣègùn bá mi jẹ́. ìbùkún rájí ẹnjìnìá àtàjọ ṣíṣe àti fẹ́mi alábí. ẹ fi pé fún wọn. òkìkí ẹ̀ka rẹ̀ kò ṣẹ́ o. ẹ fi pé fún wọn. káyọ̀ láyọ̀ká pàdé ní rẹ̀ káyọ̀ láyọ̀ká má dòdò ìdílé yàrá wa àláfíà ògùn ẹ̀mí kó máa jẹ́ fún gbogbo ohun tó wà. sàlọ mi. èmi ni tiyín tòótọ́ yínká àyífẹ́lẹ́ ẹ ṣeun òdìjọ́ mẹ́jọ. Let's talk about it. with, Yinka Ayefele and EOB. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi ẹ ti mọ̀ pé tí kò bá sí ìdí pàtàkì kan ẹ kì í ṣàdédé gbọ́ mi bẹ́ẹ̀ ìdí pàtàkì tó sì jẹ́ kẹ́ máa gbọ́ mi báyìí ni pé mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi ẹ bá ń dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá fáwọn ẹ ṣeun gan atọ́kùn a kú gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wá nílé lóko àtìlẹ́yìn òdì orúkọ mi ni Richard Akínfẹ́nwá láti Implicit Sussex Team ọjọ́ iwájú ni a mú wá fún yín lónìí bẹ́ẹ̀ ni the future ọjọ́ iwájú torí pé èní la ti pète ọ̀la. pípète ọ̀la báwo pípète ọjọ́ iwájú lọ́nà wo business model software ni a mú wá fún yín gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìwádìí nípa ìmọ̀jìnlẹ̀ information technology ń tẹ̀síwájú lójoojúmọ́ lójúnà láti mú ìdẹ̀rùn bá gbogbo ènìyàn lára ìtẹ̀síwájú ọ̀hún ni a ṣe mú àǹfààní láyìí wá fún yín àǹfààní wo wá lè mú wa fún wa àwọn wo ló sì lè jẹ àǹfààní náà. àǹfààní yìí wà fún gbogbo ènìyàn bóyá ẹ̀yin ti ní business kan tẹ́ ń ṣe lọ́wọ́ tẹ́lẹ̀ àbí ẹ̀ ń ṣiṣẹ́ oṣù tí ẹ wá wò wípé ẹ ní ìdí láti fi support business yín àbí láti fi support ara yín ẹ̀yin gangan ni kẹ́ tẹ́tí kẹ́ gbọ́ mi lásìkò yìí ẹ̀yin ni ìròyìn ayọ̀ yìí wà fún business model software ni ohun tí a fẹ́ ṣe àlàyé ẹ̀ fún yín bó ṣe máa wúlò fún yín. Ah, ṣé lèyí tún ṣe eléyìí tẹ́ẹ̀tún pé káwọn èèyàn tún mú owó kan wá ẹ wọ́n mọ̀ kan lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lóṣooṣù. Ah, rárá o ẹ ò ní láti kówó yín fún iléeṣẹ́ kankan tàbí ẹnikẹ́ni ṣe rí business model software tí mò ń sọ fún yín pa èyí ọ̀nà méjì ló lè gbà ṣiṣẹ́ fún yín tẹ́ bá ti activate ẹ̀. lọ́nà wo. ẹ lè lò láti enhance business yín tẹ́ ti ń ṣe tẹ́lẹ̀ ẹ dẹ̀ tún lè mú gẹ́gẹ́ bí main business yín. ṣé ẹ tún máa yẹ̀ṣẹ̀ kọ́ wọn níṣẹ́ bí wọ́n ó tún ṣe ṣe yẹn lọ́tọ̀ ni àbí báwo. eléyìí ò ní wípé ẹ ṣẹ̀fẹ̀ wá kọ́ṣẹ́ kan o àlàyé bí ẹ ṣe máa activate software yìí tí ó dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ fún yín la fẹ́ kí ẹ wá gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ níbi business model software meeting tó máa ń wáyé ní gbogbo ọjọ́ wednesday àti thursday lọ́jọ́ wednesday ẹ̀mẹ́ta ni ìpàdé yìí máa ń wáyé aago mọ́kànlá òwúrọ̀ mẹ́ta ọ̀sán àti mẹ́fà ìrọ̀lẹ́ lọ́jọ́ Thursday bákan náà ẹ̀ẹ̀mejì nípàdé yìí náà máa ń wáyé aago mọ́kànlá àárọ̀ àti aago kan ọ̀sán. èló wá ni àwọn èèyàn ó san gẹ́gẹ́ bí akópa fún ìpàdé àti pé bo gan lọ́ọ́ ti ń ṣèpàdé náà. ọ̀fẹ́ ni láti kópa níbi ìpàdé yìí ẹ kàn máa reserve seat yín lásán ni Carlton Gate Hotel Ìdíàpẹ́ Ìbàdàn ló ti máa wáyé láti reserve seat yín níbi business meeting yìí ẹ send hi ní WhatsApp sí nọ́mbà yìí zero nine one two nine four seven six one five four. ẹ tún nọ́mbà yẹn pè kẹ́ ẹ farabalẹ̀ pé dáadáa. zero nine one two nine four seven six one five four fún ẹ̀yin tí ẹ wà lọ́nà jíjìn tàbí lókè òkun ẹ send hi sí same number yìí zero nine one two nine four seven six one five four láti join zoom meeting wa ẹ tún gbọ́ mi dáadáa fún business model software meeting yìí ẹ ò